àti gbogbo àwọn àfà tí wọ́n ń pèpè lọ síbi la ilaha illallah ẹ̀rọ àwọn tí wọ́n pèpè lọ síbi la ilaha illallah àdúrà là ń ṣe báwọn tó rà gbọ́dọ̀ kí wọn lẹ́ni tí wọ́n ń ṣeun àwọn ọmọ ṣàdúrà fún wọn kọ́lọ́wọ́n bá aláàkọ́ yí wọn padà kọ́ sọ wọ́n di àrólé àwọn àdábì ọlọ́jọ́ máa pèpè lọ síbi la ilaha àwọn kan ọ̀fẹ́ ká wọ̀lú àdúrà láàmà ṣe kí ìlànà ṣe fáwọn èèyàn pé kọ́lọ́wọ́n bá aláàkóso sí wọn lójú rí náà kí wọ́n gbọ́ níta ṣe kíní níta ń bá wọn sọ. mo kí gbogbo àwọn elétò àti gbogbo àwọn anáwó àti gbogbo àwọn ní ìgbìyànjú lérí bíjòkó yóò ṣe rọrùn olùmọ́sá ìsẹ́ni kọ̀ọ̀kan wọn lẹ́sàn dáadáa ètò wọn ni kí n gbéyàwó ẹ̀yàn miami ọ̀rọ̀ ńlá ni òun náà ni nawaqidul islam àwọn nǹkan tí máa yọ̀yàn kúrò nínú islam téèyàn bá ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ kí ló dé tó fi pé nawaqidul islam nítorí pé islam ti wà tẹ́lẹ̀ ìkan yẹn bẹ́ẹ̀ bá ti wá tara bọ̀ èèyàn wá ní jẹ́ muslim mọ́ ọwọ́ bọ́sibù kéèyàn ọmọ kírun kò sì ní jẹ́ muslim. muslim ọpọ́sibò kéèyàn ọmọ ẹ rọmọdán tá àjọ ń gbà kò sì ní jẹ́ muslim ọpọ́sibò kọ́ ọmọ lọ́wọ́ múra kọ́ ọmọ lọ́wọ́ mọ́kà kò sì ní jẹ́ muslim lọ́dọ̀ ọlọ́ni o àmọ́ lọ́dọ̀ àwa àwa tá a rí náà ọ̀pọ̀lọpọ̀ wa mùsùlùmí láàmú sí kínní ìlà àmọ́ pè wọ́n. ìjókòó yìí gẹ́gẹ́ bí àwọn sheikh wa ń sọ abdullahi ta'ala sheikh al-mujahidun ipe ìjókòó yóò wúlò fáwọn àtàwọn ní Islam ta kó òbu ẹyin lọ́wọ́ táwa rò pé nǹkan gidi là ń ṣe kiri ni là ń ṣe ẹyin tó ti bu tí ò wúlò ma ìjókòó yìí wúlò fún gbogbo àwọn àtàwọn Islam àṣà ìsìláàmù àṣàwò náà ni ìsìláàmù tá a bá ìdókó yóò fún gbogbo àwa tí a ti mùsùlùmí tààfi mọ̀ pé tábà ti di mùsùlùmí tán àwọn nǹkan yìí àní ṣe kọ́ bàbá bá ìsìláàmù wà jẹ́. al-islam ẹ̀yọ́ máa yá mi nílùú ọgọ̀rọ̀ ìdí wọ́n ń pè ní islam òun náà ni wọ́n istislamu lillahi bi tawhid òun náà ni kéye ojúwọ́jú sẹ́lẹ̀ fún ọlọ́run ọba Allah nìkan ipò nìkan lọ́ba tí ó sí ká máa sì lóhun nìkan wọ̀lẹ̀ ń pè yàtọ̀ láwùbí tọ́ a kéèyàn gbà pé Allah nìkan la gbọ́dọ̀ máa tẹ̀lé tá a bá ti ń tẹ̀lé Allah gbọ́dọ̀ tẹ̀lé lómi mọ́ wàlìbára àtúmìnà ṣíríkì wà áhàlì kábọ́pá bọ́sẹ̀ kúrò níbi tí wọ́n fi ń ṣẹ̀gbẹ́ Allah nínú òòṣà kásìbọ́pá bọ́sẹ̀ kúrò lọ́wọ́ àwọn tí wọ́n ń bọ̀rìṣà ó di mélòó jama òòsà àtàwọn tí wọ́n ń bọ́ àní báwọn ní nǹkan kan ṣe pọ̀ iná ló lùmọ̀ jẹ́ muslim torí tó bá ti bá wọn ní ṣe papọ̀ ò lè jẹ́ muslim torí àyè kó méjì papọ̀ ọ̀kan náà ló ṣe kí ni ọ̀kan ló fọwọ́ mú aljinnu wal insu khalaqahuma allah litakiki islam gbogbo àwa tá ọmọ èèyàn àtàlìjẹ̀nú tá a bára wa nílé ayé bá a ṣe wálé ayé yìí abásánmà ń bẹ ní o ọlọ́run ló mọ̀ síbẹ̀ abá ilẹ̀ ń bẹ ọlọ́run ọba aláàlọ́ dá síbẹ̀ gbogbo ń tá jẹ gbogbo ń tá mu gbogbo ń tá nà á gbogbo ń tá lò gbogbo ń tá jẹ gbogbo ń tá mu gbogbo ń tá nà gbogbo ń tá lò gbogbo ẹ̀ ló ṣe kí ni gbogbo ẹ̀ ló ní eré rẹ̀ ọlọ́run tó dé. أعوذ بالله من الشيطان الرجيم lọ́lọ́run fi ní هو الذي خلق لكم ما في الأرض جميعا ọlọ́run ní gbogbo tó wà lérí ilẹ̀ tẹ́ báyẹn ọlọ́run lẹ́yìn lẹ́ni ó ìdí òjì ó kárí òun náà ni pé àwọn kan ṣe jàǹbá fún wa àwọn olóṣèlú àwọn ń ṣe jàǹbá fún wa ni kákùn ọba ṣe jàǹbá ni ìbá ṣe kí ni ìbá kárí wọ́n mú tèmi mọ́dọ̀ wọ́n mú tẹ̀ náà mọ́dọ̀ àwọn kan wọ́n ń gbádùn àwọn kan jìyà ee eh, àwọn àtàwọn fámìlì wọn jọ ń pín àwọn jogún ẹ̀ ẹ̀yọ́ máa yá mi nígbà wá délé ayé bá a ṣe bá lé ayé yẹn abá gbogbo kan bẹ̀ kí la wá ṣe láyé àwọn àtàrìjànú ọlọ́run kúkú la mẹ́lẹ̀ yìí pé ìsìláàmù ni o kìí ṣe eré gbogbo tó bá ti yàtọ̀ sí ìsìláàmù téèyàn bá ti ń ṣe lérí ilé ọlọ́run kí ní ṣe jama òṣèré ọlọ́wọ́n bá aláìsọba eléré kọ̀dá sánmà torí eré kọ̀dá ilẹ̀ náà torí eré aláṣọ amọ́lẹ̀ nínú Kùránì Karim a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní afahasibutum annama khalaqnakum abatha ọlọ́wọ́n ní sẹ́yìn وأنكم إلينا لا ترجعون ṣé ẹ ń rò ní pé ẹ ní kú ẹ ní padà sọ́dọ̀ wa kápẹ́ bá rò bẹ́ẹ̀ ní èròkèrò ní o fata'ala Allahu al-malikul haqq ọlọ́run bá ní èmi ọlọ́run gbéra mi tóbi wájú yín mo tóbi o èmi lọ́ba yín o kò sí sọ́ba mi la ilaha illa hu ọlọ́run ní kò sẹ́lómi tẹ́ gbọ́dọ̀ tó sì máa lérí ilẹ̀ àfẹ́mi ọlọ́run mọ́ dáyín torí la ilaha illallah Rabbul Arshil Karim tóbi òkè aláràṣí mọ́ wà aláràṣí mi náà tóbi Al-Karim wà lèmi ọlọ́run gbogbo yín ní dálọ́lá ń ta lọ́rẹ́ jojoojúmọ́ ń kẹ́ nìkan lọ́mú wa lówó ó wa lọ́mọ ó wa nílẹ̀ ó wa ní mọ́tò ó wa ní àlàáfíà ó mú wa lọ́mọlúwàbí ó mú wa lómi ó mú wa lóúnjẹ alikẹ́rìmù lòun ọlọ́run níbi èmi ti wá bò yín ní nǹkan yìí ẹ má wá ṣeré torí pé ìdá yín kẹ wá ṣe kíní kẹ wá ṣeré sọ́tùlù mọ̀mínú àyà one fifteen one sixteen ibẹ̀ lọ́lọ́run ti ń sọ fún ọ pé má ṣeré ní ilé ayé tó wà kúlù wà ní Islam fọwọ́ abàtì gbogbo ohun tó bá ti ń ṣe tí ìsìláàmù bá ti lọ́wọ́ ń bẹ̀ lérí ilẹ̀ ọlọ́run eré ló ń ṣe tó bá ti wá ṣe nítán ọwọ́ ló lè jìyà lọ́hùn. ọlọ́run bá ní tọ́bọ̀ wá mọ ìdí pàtàkì tí mo fi dá ọ nígbò ní a máa ṣeré kí ni ká máa wá ṣe ó tún sọ. oníwà máa kọ́ lákọ́túlì jìnnà wọlé ẹ̀ńsà ilà lè àbùdùn ọlọ́run ní ìdálìjà ní àtẹ̀yàn lásán bí ìbá jẹ́ pé kẹ́ máa wá sìn mí ilà lè àbùdùn ní wàhùn sífà nínú létàfẹ́ ilà àlè àbùdó ní lọ́wọ́ mbẹ́. èdè lárúbáwá wa ń gbà mí wọ́n wá pa nínú rẹ̀ torí kó lè bá fúyẹ́ lẹ́nu. ọlọ́run ni mo dá yín láàlè àbùdó ní kẹmọ wá sí mi lémi nìkan. sẹ́ni gbogbo ọ̀tá ẹ bá tí wọ́n ń sin lù yín ẹ gbọ́dọ̀ sí kíni ẹ gbọ́dọ̀ sí. ọlọ́run ni tóun torí ẹ̀ dá wa nù ó ní ká wá pa egungun rẹ̀ ọlọ́dà pé ká wá pákínní rẹ òòsà gbogbo tí a bá nínú ìdílé wa nínú abúlé wa nílùú wa ọlọ́run lóhun dá wa torí ká wá parẹ́ ìwọ gbọ́dọ̀ súnú àwọn tó ń gbé lókè mọ́ tó bá ti wà ń bẹ̀rẹ̀ ó ti kó inú islam torí ọlọ́run ní islam ní ká wá gbé lékè islam ní ká wá dìbò fún ìlàlẹ̀ yabudu ni ká máa sin ọlọ́run ọba aláàánìkan ni wọ́n ń pè ní islam ká sì tẹ̀lé àṣẹ rẹ̀. الموت على ìsìláàmù لازم. ọlọ́run tó wọ́n sọ fún wáyé pé ìsìláàmù ti ń bẹ lọ́wọ́ yín yẹn òun náà ní pàpín oore anábì ní rasul amúrí alìsìláàmù anábì ní gbogbo tí èèyàn máa nílé ayé ní máa ń lọ́gàá orí òun lọ́gàá ara. Ànábì ní èyí tó jẹ́ orí nínú alámọ̀rí yín tẹ́ wá sí láyé, Ànábì ní Ìsìláàmù ní orí rẹ̀ gbogbo yòókù pátá tẹ̀ ń ṣe ẹ̀ ń ṣe nítorí kí islam lè bá rọrùn fún yín ni islam gangan ni ráàsù ó ní orí torí bá ti bàjẹ́ jẹba jẹba ti kéèyàn lérí ọmọ ìyá mi kí lókun kò sí kankan wà tí islam rẹ bá ti bàjẹ́ kò sí kankan fún ọmọ ọkàn bẹ́ẹ̀ ayé láti máa retí ijọ́ tí wọ́n pè ọ́ padà tí wọ́n wá ju ọ̀sìn náà ọlọ́run ọlọ́mọṣẹ́wá lọ́mọ náà o ọlọ́run wa ni àgbọ̀dọ̀ mọ́kùnrin lérí Islam tọ́lọ̀ gangan láwáyé wá ṣe ọlọ́run ọba ni wàlá tẹ́mútùnà ìlà àǹtún muslimun ọlọ́run ọba ni ẹ gbọ́dọ̀ kú ẹ gbọ́dọ̀ jáde láyé àbíkọ́jẹ́ pé jáde ní muslim Suratu Ali ní àyà 102 ìbẹ̀lẹ̀ lọ́wọ́ ti ní tọ́ bá ti jáde ilé ayé tọ́ bá jẹ́ mùsùlùmí ìjàngbọ̀n ni o wàhálà ni o ọ̀ láṣeyọrí ọmọ freedom kìí ṣàṣeyọrí ẹ́ jáde yunifásitì kìí ṣàṣeyọrí àwọn lágbájá fẹ́yàwó kọ́dà ó ti bímọ kìí ṣàṣeyọrí lágbájá lè kò yí ó sì padà bá kìí ṣàṣeyọrí ọmọ lówó lọ́wọ́ gan kìí ṣàṣeyọrí àṣeyọrí òun náà ní kéèyàn jáde ní mùsùlùmí kéèyàn jáde kó lè ayé táwọn yìí ní mùsùlùmí lòdò tòrọ ọlọ́run ló wọ̀n ọ̀ràn ní nǹkan kan mí tẹ́lẹ̀ kó wá sí ilé ayé lẹ́yìn kíní lẹ́yìn Islam ọlọ́run sì ní béèrè kankan tó bá dé lẹ́yìn kíní lẹ́yìn Islam gbogbo ẹni tó bá wá jáde ilé ayé tó bá wá dé àkírà níjọ́ àlùkìyàmà man bu'itha yawmal akhirah wa laysa ma'ahu al-Islam ẹ̀yẹ bó tọ́lọ bá gbé wa dìde ló sàárè torí gbogbo alágbàdà dìde má dáwùtù kó dìde o nítorí níjọ dáwùtù ẹ̀ ni pé agbára tó fi dá wa wálé ayé òun náà tó fi tún dá wa padà ah, ẹni tó ti ṣe kátà sí rí èyí tó dúkù tó lóun ó ṣe lọ́dọ̀ ńlá akáyà gbọ́dọ̀ dáwùtù ẹ̀ mọ́ anàrọ̀ òhò ojú ó pé ẹsẹ̀ ó pé wọ́n ní jọ́nà wọ́n ní ẹni tó bá ní ìsìláàmù lọ́wọ́ nìkan ló fò ní ṣe ẹni tó bá mú ìsìláàmù lọ́wọ́ jọ́nà ìsìláàmù dá nẹ́bí mú wá ní o kìí ṣe ìsìláàmù àṣà àti ìsìláàmù ilẹ̀ Yorùbá o ìsìláàmù tá nẹ́bí mú wá ẹni bá mú dání wọ́n lọ́wọ́ nìkan ó lò fò ní ṣe kí ni lò fò ní ṣe òun nìkan ní iṣẹ́ rẹ̀ ò ní ṣòfò gbogbo tó ṣe lé ayé ò ní ṣòfò ọlọ́wọ́n bá ní wọ́n máa yẹ ọlọ́run ni ẹni bá mú ẹ̀sìn míì dọ́run ẹ̀sìn yìí kìí wá sí Islam wọ́n wá jẹ́ ẹ̀sìn ṣẹ̀ṣe àbọ̀jẹ́ Christianity àbọ̀jẹ́ ẹ̀sìn abọ́ná ẹ̀sìn abọ́gi ẹ̀sìn abọ́rin ẹ̀sìn abomi wọ́n wá mẹ́sìn míì dé ọ̀run kò wá jẹ́ Islam fọlọ́run yóò kọ̀bá làmínà ọlọ́run bá ní ànígbà lọ́wọ́ ẹ o àti wọn bá ti gbà á lọ́wọ́ rẹ̀ kí ló tí ó ṣẹlẹ̀ sí wọ́n wọ́n fẹ́lẹ̀ min al-khasiri ọlọ́run bá ní ákírà rẹ̀ òfò lòun sí ń bẹ̀ ó wà nínú àwọn tí wọ́n ṣòfò ọlọ́run mọ́jẹ̀ mi àti yín ọlọ́mọdé aṣòfò lọ́rùn o táàpá fẹ́ ṣòfò ẹdí àrùn ìsìláàmù lérí ni ọmọdé afá lọ́wọ́ tẹ́ta bá fà lọ́wọ́ ó lè bọ́ọ̀lẹ̀ ẹjẹ́ àrùn lérí ẹjẹ́ wá fà ayé lọ́wọ́ tí torí bá fẹ́ bọ́ọ̀lẹ̀ èwo lájú lẹ́jọ́ bá àwàjù tọwọ́lẹ̀ gbogbo tó bá bọ́ lọ́wọ́ èèyàn tí islam ọba bọ́ òfò ṣèyàn jama àdáhùn lọ́kàn yàn kọ́dà ọlọ́run tó sàn án lẹ́sàn-án lédi pé àdáhùn tó kàn ọkọ̀ gba islam lérí rẹ̀ ó tún gba ládàá wọ́n gbé ọ̀gá nípò gbogbo ẹ̀dọ́ lọ́wọ́ bá hàn léèmà tọ́lọ́wọ́ bá aládàáwò sílé ayé tí islam ọ̀wá bọ́ ọgbà ládàá ládàá kò jẹ́ islam ọ̀bọ wọ́n gbé ọ̀gá nípò nítorí pé òjẹ́ islam ọ̀gbọ́ wọ́n wá pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ rẹ́ nítorí pé ìsìláàmù ò bàjẹ́ mọ́ lọ́wọ́ ẹ̀yọ́ miami sọ́tọ̀ alimuran aya 85 bọ́lọ́n ti ní ẹni bá dọ́rùn láì mùsùlámù dọ́rùn òfò ní ó sì gíní òfò ní ó se o bọ́lọ́n sí làámọ́lẹ̀ náà lèmi náà làámọ́lẹ̀ yẹn o sọ́ọ̀mọ̀ pé ẹni wọn bá ayà tó mọ́ kàyé náà bá sọ̀rọ̀ kankan mímọ́ tá a kàn jáde tá a bẹ̀rẹ̀ sí padà lọ́dílé àdìgbàgbọ́ yẹn tá a bẹ́ sọ́jọ́ kó yí jẹ́ wa àní lẹ́yìn mùsùlùmí nìkan lẹ́yìn mùsùlùmí kò sẹ́ni kankan tí ó gbádùn lọ́rùn mọ́ gbogbo wọn pátá wọ́n lè wọ ọ̀nà ni. lójú ńlá amọ́lẹ̀ kan báwọn kọ́mọ́ wọn tó máa rò pé àwọn kan tó ń sẹ́sì láyé Allah ló ẹnu Qur'an Suratu al aya eighty five. Hidayatu tawfiq ila al-Islam min Allah azza wa jalla ṣẹ́wárí ìsìlámù òun bùkátà ká máa bẹ ọlọ́run kọ́lọ́run járe ṣe torí tọ́lọ́run bá ní Madina indala ilẹ̀ Islam ọlọ́run Islam lẹ̀sìn lọ́dọ̀ òun Islam tọ́lọ́run bá aláàfin sì sọ́dọ̀ ara rẹ̀ nínú alukùránì àtàdísà mẹ́bí ló fi sí nínú alukùránì àtàdísà mẹ́bí ló fi sí Islam tọ́lọ́run bá wá ń ṣe tọ́lọ́run bá ti nínú alukùránì Islam tọ́lọ́run bá ń ṣe tọ́lọ́run nínú hadisi ọwọ́ ìyá mi tètè túwọ́ kọjọ tó lọ kílẹ̀ tó mọ́ pásìkò bá ti tó kò sí padà wá tún ṣe mọ́ mọ́ wá ti ju bàbá ẹ ọmọ mi mọ́ ti ju ìyá ẹ àfa àtọ́kọ́ ní kéwúrí tí ń sèṣe láàmú àṣà tó ní kí ló dé tọ̀ wá báwọn ṣe mọ́ ti ju ẹ̀ mọ́ tún díẹ̀ kọ́ wá máa bá ṣèyí tí ń ṣeun mọ́tìjọba lu mọ́tìjú nǹkan kan kọ́ wa máa fi ṣe islam tí wọ́n dálẹ̀ nílẹ̀ yorùbá torí wọ́n dá islam lẹ́ o ẹgbẹ́ tí wọ́n máa sọ fún yín pé sẹ́rẹ́ yìí tẹ̀yìn ṣe yẹn ẹ̀yin lẹ́sẹ̀sẹ̀ mú dé islam táwọn ń ṣe kí ni táwọn ń ṣe lélẹ́yìí àwọn gbogbo tí ń ṣe àrínú koran àrínú àdìsí sórí islam gidi ọbẹ̀ lọ́n fún ni o kò ní jẹ́ ìsìláàmù aláṣetò kò sì ní jẹ́ ìsìláàmù aláṣejù ṣẹgbọ́n àwọn aláṣetò wà òun náà lóhun sí ìsìláàmù kò sì fẹ́ tààbọ̀ ìsìláàmù àwọn aláṣejù àwọn ti kọjá abidá nàbì ni wọ́n dúró sí tí wọ́n ti tó kọjá tànàbì sókè àbí ń gbé èèyàn bá sọ fún ọ pé tọ́ba ti lè mú spoon tó o sì fi bu túwó tó sì gbé sẹ́nu ọwọ́ náà gbére tí ìsìláàbù dá nẹ́bí wánu ẹ̀yọ́ màá yá mi àbàlẹ̀ sunkún kọ̀rọ̀ ni o àmàlẹ̀ bẹ̀lọ́hún àfa àtúndì ọ̀tẹ̀lé o anábì Muhammad wọn ni ọkọ̀ ṣégin ni òun ni kò tẹ̀lé nǹkan mẹ́ta ń bẹ ẹ̀yọ́ màá yá mi ẹ bá láwọn èèyàn tó ga láyé nǹkan mẹ́ta ni wọ́n mójútó tẹ́bá láwọn èèyàn tó jábọ́ lé ayé nǹkan mẹ́ta yẹn lọ bọ́ fún wọn kí lálákọ̀ọ́kọ́ Allah yóò sọ àrùn wọn àtọ́lọ́ nǹkan mọ́bàjẹ́ lẹ́yìn náà yóò ṣe sùláàmù tá ànábì mú wa fi ọlọ́ọ̀ni àṣìbá ọlọ́ọ̀ni àṣìbá ọlọ́ọ̀ni àṣìbá yóò mọ̀ sí lẹ́yìn náà yóò mọ̀ wá fi tẹ̀lé súnà ànábì wa Muhammad ṣẹ́ni mẹ́tẹ̀ẹ̀ta yẹ ọ̀rọ̀ ńlá ni ọlọ́wọ́n bá ní afámáhùn ṣára aláwọ̀ sọ̀dọ̀rọ̀ húlé islam ọlọ́wọ́n bá ní ẹni tá bá ti fi islam dáadáa sínú ọkàn rẹ̀ ta fún islam fọwọ́ aláàánú rí ìrọ̀bì ọlọ́wọ́n bá ní ẹ̀rí ẹni yẹn ọlọ́wọ́n bá ní àwọ̀ ọlọ́run látàmọ́lẹ̀ sí lọ́kàn o ọlọ́run tẹ́ bá dédé yẹn tó ní àwọ̀ látàmọ́lẹ̀ sí lọ́kàn fọwọ́ aláàánú rí mírọ́ bì í ìdáyàtò tọ̀fíkì ni ẹjọ́mà sẹ́rí bí àwa ṣe ń káàkiri ìlú ayé yìí àti gbogbo àwọn àfẹ́ẹ̀sì tí wọ́n ń ṣe gbìyànjú lọ́sàn-án lóru ìdáyàtò lè bàyá rẹ̀ làwa ní táwọn ọkàn ṣàlàyé wípé ọlọ́run sọ anabi sọ báyìí ọlọ́run sọ báyìí anabi sọ báyìí ọ̀tá ṣe rí ẹni tí mú ń ta sọ yẹn wá sí inú ọkàn ẹ̀dá ẹni tí ń jẹ́ kí ń ta ó ṣiṣẹ́ òun náà lálá subhanahu wa ta'ala Hidayatul Irshad àwọn kan máa tọ́ka pé ẹ ẹgbàbí ẹgbàbí ẹgbàbí ẹgbàbí ọlọ́run ní ẹgbàbí àwọn ọmọ sọ àwọn náà ń tọ́ ìṣọ́lọ̀ ní àbí àmọ́kẹ́ wá gbàbẹ̀ kẹwàá wá ṣe bẹ́ẹ̀ lọ́n fẹ́ kẹ́ ṣe ń bẹ̀ aláàmì kalọba tí máa ṣe rọrùn fún yà ló ti jẹ́ pé méjèèjì ò ní fi ṣeré ọmọ àlọ́jọkọ wà sí ó sì máa ṣàdúrà ọmọ àlọ́jọkọ wà sí ó sì máa ṣe kíni ó sì máa ṣàdúrà ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run ọba ní fọwọ́ ìlú lílíkọ́ sí yá ọlọ́run ọba ní fọwọ́ ìlú lílíkọ́ sí yá tí kò ló bóhùn mi zikiri lá ọlọ́run ọba ní à ègbé àdáwọ̀ orí burúkú kọ́ máa bẹ fún àwọn tọ́kàn wọ́n ti lé tí wọ́n lé àwọn òṣè pẹ̀lú ọlọ́run àwọn òṣè pẹ̀lú ọlọ́run o ẹ̀rì táwọn èèyàn máa sọ wọ́n ní àfáàfá èṣù làwa dìgbò fún o àwọn ọ̀rọ̀ tí ọlọ́run àwọn ọ̀bọ́lọ̀ ń ṣe àwọn òṣìṣẹ́ ọlọ́run ọlọ́run bọ́lá àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ ọlọ́run bá ní à ọkàn lọ́dọ̀tì ọlọ́run bá ní ọkàn dọ̀tì ọlọ́run bá ní fawailun àyè kan wà nínú ná ibẹ̀ lákọ̀ àwọn sí torí ìbálẹ̀ ọlọ́run ọba kò sẹ́ sínú ọkàn wa ọláyíká fi dọ́lá ní mubí ọlọ́run láwọn eléyìí ti sọnù ayọ́mayá mi nínú ẹ̀sìn wa ibi tí a bá ọ̀rọ̀ dé òun náà ni pé bó la ti fẹ́ rí islam bó la ti fẹ́ ṣe islam torí islam yẹn ọlọ́run máa ń bu ẹni tó wù ni o wọ́n bí mi sí maka èèyàn ò pé kéèyàn ó ṣe islam abu lahabi ò ṣe islam abu jali ò ṣe islam. ọmọ Madina ni mi kò ní kéèyàn ó Islam Abdullahi bin Ubay bin Salul ọmọ Madina ni kò ṣe Islam kátó wá pé wọ́n bí yàn lọ́rin kátó wá pé wọ́n bí yàn níbo ní Ṣakí wọ́n bí yàn lọ́gbọ̀ọ̀rọ̀ bàbá yàn ṣe Islam ọ̀la kò ní túmọ̀ ìtàbẹ̀ ni pé kọ́lọ́mọ́sà wọlé àánú ẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sà di Islam gidi ṣe kátó lọ́dẹ̀ ìbá ọlọ́run bá wa ẹ̀yọ́ nílùú ọgbọ̀rọ̀ ibi tí a bá ọ̀rọ̀ wa dé òun náà ni pé ọlọ́ni afaman shara Allahu sadrahu lil Islam fa huwa ala nurin min ẹni tí Allah bá ti sí ọkàn rẹ̀ tó wá fi Islam síbẹ̀ ìmọ́lẹ̀ lọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́run wà sípọ̀ èyí ń fẹ́ ni tọ́lọ̀ bá tàn mọ́lẹ̀ sẹ́mi ẹ̀ ní òwúlò fún un kọ́dà yẹn máa ń kéwú lẹ̀ yorùbá tí ó sì ní ní islam yóò jẹ́ mùdírù tó dálé kéwú lẹ̀ kò sì ní islam ìmáàmù tí ń kí jímà ó sì kí fún ogójì ọdún bẹ́ẹ̀ kò sì ní islam torí pé bí ṣe lóhun sí islam ní gbangba bẹ́ẹ̀ náà ní fi kọ̀rọ̀ rẹ̀ bà islam rẹ̀ jẹ́ ẹ̀yọ́ mayami wọ́n wá ní kí n bá ní sọ̀rọ̀ láàrin àsìkò díẹ̀ tó kù tá a ní torí bá sòkòrò bá ti tó kàn sọ̀rọ̀ mọ́ mẹ́rin bá tó ń sọ̀rọ̀ mí lẹ́yìn èèyàn bá ti ń sinmi. pàtàkì Islam ni mo ṣàlàyé síwájú ìjọba nítorí wá kù ni pé nígbà tí mo pàtàkì Islam yìí ikọ̀ náà ni kókó tá a wáyé òun náà ni ní pàtàkì tọ́lọ̀ torí ẹ̀ wa onìkan náà ni wọ́n béèrè tí wọ́n ti jù wá sínú sàárè tí wọ́n ti sin ọ́tá tí kálukú tí wọ́n fẹ́ máa lọ sílé àwọn màláíkà méjì òde wọ́n gbé ọjọ́ kólẹ̀ bàbá rẹ̀ ìyá rẹ̀ bí rẹ̀ ìyàwó àtọkọ àtàwọn ọmọ àwọn tí ń pẹ̀yìn dá lọ lé nìyẹn ó kò wọ̀ nìkan nígbó wọ́n ní àwọn màláíkà gbé ọjọ́ kólẹ̀ kí ni wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ wọ́n ní béèrè certificate wọ́n ní béèrè ilé mélòó lọ́kọ́ mọ́tò mélòó lọ́ra aṣọ mélòó ló ní tó bímọ sójóye sójóye ìwọ̀n ní béèrè ní tó béèrè ni pé mọ̀rọ̀ buka islam ẹni ọlọ́wọ́ bá rẹ̀ ń béèrè tó o bá ti ní tawhid tí imani rẹ̀ tó bá ti bàjẹ́ tí islam rẹ̀ bá ti bàjẹ́ ò ní lè sífọ̀ ọbẹ̀ rẹ̀ yanu táyọ̀ fi parẹ́ bọ́lá bá gbé ọdìdí ọ̀sẹ̀ wa wọ náà gbére tẹ́lẹ̀ tó bá ti mùsùlámù wọnú sàárè kò lè mùsùlámù dọ́rùn mọ́ lẹ́yìn náà wọ́n béèrè pé ta lè òjíṣẹ́ láàárọ̀ sí ọ èyí là nẹ́bùwá Muhammad tó ọba ti ṣe súnà má ìsìláàmù rẹ ó lè réṣì fọ̀ torí bí ọba ti ṣe súnà ò ní ìsìláàmù. ẹ àṣìṣọ ọ̀rọ̀ ká máa ń pé ẹ̀yin bàbá wa ẹ̀ ń ṣẹ̀sùn lóòótọ́ àmọ́ ẹ bá wa fi súnà kù kó ṣe sí i. <laughs> à ń tà ní ẹ̀yà fà wa ẹ̀yin bẹ́ẹ̀ ṣe wáyé gbogbo yín mùsùlùmí náà ni yóò àmọ́ ẹ̀dá kẹ́ bá wa fi súnà kù ọ̀rọ̀ kọ́rọ́ ni sọ fún wọn pé wọn ò sí Islam kí wọ́n tètè padà sílé kí wọ́n lọ lè kó ìbọ̀rìṣà tó wà nulẹ̀ dànù. wọ́n béèrè pé ẹ̀sìn wo ni wọ́n sìn jáde láyé nínú sàárè tọ́wọ́ ti dé pé o tún gba ẹ̀sìn ní ìgbọ́ wàhálà ti dé ló ti jẹ́ pé inna dina inna láì Islam tọ́lọ́wọ́n ọba aláàmìkan náà lẹ̀sìn ọlọ́run. wọ́n wá ní kí n ṣàlàyé nípa mufsidatu al-Islam ayé nàwákìdù al-Islam àwọn nǹkan tí máa ń bá islam jẹ́ máa yàn lọ́wọ́ ó ti ní islam àbí àwọn nǹkan tí máa wá bà jẹ́ gẹ́gẹ́ bí àbàpá ní nàwákìdù òdù nàwákìdù òdù a ní nǹkan tí máa ń bà lùwàlá jẹ́ iṣó àtìtọ̀ àbí àtàwọn yòókù náà sọ́ọ̀mà pé ọ̀gbọ́dọ̀ máa kírun lọ máa tọ́ bá ti so ó sì gbọ́dọ̀ máa sọ pé ìwọ ọdún kírun lọ nígbà tó bá ti tọ̀ ẹ̀yọ́ ọmọ ìyá mi a ní mọ̀sídá tó sọ́wọ́ àwọn nǹkan tí máa ń bá àwẹ̀ jẹ́ tó jẹ́ pé tọ́wọ́ ti ṣẹlẹ̀ wọ́n náà mọ̀ pé ọ̀làwẹ̀ kálukú náà làwọn sára fún obóbìnrin láti pọ̀ lọ́sàn Ramadan àwẹ̀ ti bàjẹ́ ọmọ ọmọ jẹun àwẹ̀ ti bàjẹ́ sẹ́ni gbogbo àwọn eléyìí ní máa ń bá àwọn nǹkan díẹ̀ díẹ̀ díẹ̀ jẹ́ nínú ẹ̀sìn tá à ń ṣe sẹ́ẹ̀rí eléyìí tá a fẹ́ sọ yìí yóò bá gbogbo ìsìláàmù jẹ́ pátápátá tó ò ní jẹ́ ẹrú fọ́lọ́run bá mọ́ lérí ilé ọlọ́run ó sì wọnú àkáǹtì ọjọ́ àlùkè àmọ́ kò ní sí nǹkan kan bẹ̀ lẹ́yìn ìyá lẹ́yìn ìyá nìkan ọwọ́ bẹ̀. àmọ́ wa kà sókísókí torí àsìkò wa kọ́lọ́mọ́sà sànú ẹni kọ̀ọ̀kan wa ìdíkó wa yìí kì í ṣe pé àwa tírẹ̀nì wa bá ṣe máa tàwọn èèyàn kèfèrí àwa ṣàlàyé ni ẹgbọ́ wípé àwọn ọmọ ní ìjòkó kan ń lọ ní ọgbọ́rọ̀ wọ́n ní wọ́n fẹ́ dìklẹ́ àwọn kìfèrí <laughs> àwọn asàlàyé ni àwọn tó mọ́ ní dìklẹ́ àgbélágbájá ti di kìfèrí àwọn àfáà ni àwọn àfáà àrọ́sìkúdá tìláì tẹ́yìn ọba nímọ̀ tó bó ṣe yẹ kó ní tí ó sì súnmọ́ àwọn àfáà ó lè pèyàn kèfèrí nígbà míì tọ́jẹ́ pé òun ni ó padà sí kèfèrí àti kéèyàn onímọ̀ àwọn ṣàlàyé pé àwọn kan báyìí máa ń sọ yẹn di kèfèrí gbogbo tọ́lọ̀ bá ti sọnù Quran pátá ìgbésẹ̀ yẹn bá ti ṣe ó ti kúrò nínú Islam òun náà ni wọ́n ń pè ní nàwákìlú Islam bàbá sheikh muhammad bin abdul wahab an-najdi rahimahullahu ta'ala rahmatan wasi'a àwọn kan mẹ́wàá nínú tírà wọn ó ju mẹ́wàá lọ jàmáà wọ́n náà máa ka koran gbogbo tó lọ́mọ tí tẹ́yìn bá ti ṣe ó ti kó nu ẹ̀sìn tẹ́yìn bá ti ṣe kò ní wà ní tẹ́nà tẹ́yìn bá ti ṣe yọ wọ̀ náà gbére kò ní jáde má ètí bá sìláàmù jẹ́ nìyẹn. nítorí pé àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ tó wọn bá sìláàmù jẹ́ o àmọ́ ó dín mánìkù ẹ̀dínsẹ̀sìn náà ìsìláàmù rọ̀ bàjẹ́ dín mánìkù yóò wà nẹ́kótó wà lìjánà tọ́lọ̀ wọn bá fi jì ẹni gbowó èlé kọba sílámù ẹ̀jẹ̀ nítorí ń jẹ́ muslim ẹlẹ́ṣẹ̀ ní ń jẹ́ yóò wà nẹ́kótó wà lìjánà àfi tọ́lọ̀ wọn bá fi jì ẹni tí ń ta tẹ́tẹ́ ẹni tí mutí àwọn eléyìí ń bí ìsìlámù kù ni ìyá sì wà fún lọ́rùn o kéèyàn má fọwọ́ tẹ́tẹ́rẹ́ mú o kọlọmọjà wọn ẹka tó wà ní jẹnà àmẹyìn àwọn èèyàn wọn lè máa wá pé mùsùlùmí o kódà wọn lè máa joyè islam wọn lè sọ lóko àdínì àmọ́ lọ́dọ̀ ọlọ́ọ̀ kìí ṣe mùsùlùm o lè jẹ́ àfẹ́sì o lè jẹ́ lè máàmù o lè jẹ́ ẹni tí ń lọ jàlè máàmù kódà o lè jẹ́ ẹni tí ń lọ nìkan kìí ṣe mùsùlùm nítorí pé ó ti karabọ̀ kan nínú àwọn nǹkan tí máa ń pa islam rẹ tí èjì èèyàn jẹ́ mùsùlùm alákọ̀ọ́kọ́ ẹ̀yin jẹ́ máa wa òun náà ni aṣeríkú bìlá aṣeríkú bìlá òun náà ni kéèyàn ní nǹkan míì tí ń tún sìn lẹ́yìn ọlọ́run kéèyàn ní nǹkan míì téèyàn gbàgbọ́ ní kọ̀rọ̀ àbí níta gbangba tọ́yàtọ̀ sọ́lọ́run ọlọ́run ní inna Allaha la yaghfiru an yushraka bihi ọlọ́run lọ́wọ́n ní fèrè jẹ́ gbẹ́ntí máa ń bọ̀ rìṣà wọ̀yá gẹ̀fẹ̀rẹ̀ máa dúnà dárí kẹlìmọ́ ìyẹ̀ṣá tí ìbá sẹ̀sẹ̀ míì tí ọba ti jẹ́ bọ̀ rìṣà ó bá wò wọn ọlọ́run mọ́jọ́ àlìkìyàmà àwọn yọ̀ǹda rẹ̀ kò ní wọná ó bá wò wọn ọlọ́run tí ó bá wò gan yóò fi síná yá padà jáde. suratu anisa aya forty eight lọ́lọ́run tí lóun ò ní ṣàforíjì fún abọ̀rìṣà láyé ń bí àti lọ́run kí ló wàá ṣe àforíjì ọlọ́run fi lè bá ó náà ní pé ń bọ̀rìṣà ọlọ́ni láyé náà ṣíráàkítà ọlọ́ni rẹ̀ muhammad ọba bọ̀rìṣà láyé àbátọ́ na àmàlúkà gbogbo ṣẹ́rí rẹ̀ ó bàjẹ́ pátá wà látàkùn náà mìíràn lọ́sírí ọwà sófò tọ́bọ̀dìjà 65 sàǹfẹ́ yìí ń sọ ìmáyàwá ibi tó ti lọ lè jára rẹ̀ gbà lọ́wọ́ àwọn àfẹ́ ẹlẹ́bọ àwọn àfọ́ bí baálẹ̀ ìlú olórí ìlú kábíyèsí ìlú gọ́fúnà ìlú pírẹ́sídẹ̀ntì ìlú tí wọ́n bá ní wá ní ṣe pẹ̀lú ìbọ̀rìṣà òní dá wọn lóhùn bàbá rẹ̀ àti ìyá rẹ̀ òní dá lóhùn. torí táàrin wa tọ́lọ́run bá ti bàjẹ́ kí ló tún kù fún ọ láyé má kí ló kù fún nínú sàárè lẹ́yìn fòró kí ló kù fún ọjọ́ àlùkìyámà lẹ́yìn kọ́lé jìyà kí wá sí ìyà téèyàn tí wọ́n padà stop ọlọ́run ní innahu man yushrik billah gbogbo ẹni tó bá lè ń sọ òrìṣà tí bá ń bọ̀ kankan faqad harrama Allahu alayhi al-janna ọlọ́run máa ní ìwọ ni kó wà lè janna kò ní sinmi láti janna ó ní àwọn ànábì ọlọ́run ní wọn lọ́wọ́ kú tí wọ́n bá bọ̀ òrìṣà ẹ̀hẹ̀ wọ́lọ́wọ́ aṣọ́rakú láhábìtọ̀ ánihun makanu yahmalu ọlọ́ni gbogbo tí wọ́n ṣe wọ́n ti já nẹ́bí mi tí wọ́n rán wọ́n ṣe tí wọ́n jíṣẹ́ tí wọ́n ṣe wàhálà gbogbo ṣe rí wọ́n bàjẹ́ ìtumọ̀ ẹni pé wọn ò ní jẹ́ mùsùlùmí ma ìdí wọ́n pè ní ìbọ̀rìṣà ó wà tẹ̀sí wíwẹ̀ tó gẹ́ ìrìlá ìbìlá ìfíìmọ̀ ó wà mí kà ọlọ́run ní ká máa ń sìn wọn àbí kí wọ́n wá ní òòsà kan tí ń sìn àwọn tó ń pè lábọ̀ òrìṣà nílẹ̀ yorùbá oyé àwọn èèyàn ń ṣe ìsìláàmù wọ́n sì ń bọ òrìṣà èwo ni wọ́n ń bọ ní ìlú ọ̀gbọ̀rọ̀ ń bí ògún òkè wọ́n ń bọ omi ìlú yìí náà gbogbo tí wọ́n ń bọ nílẹ̀ yorùbá ni wọ́n ń bọ nílùú ọ̀gbọ̀rọ̀ bàbá wọn tí wọ́n pààrẹ lóde bíyínní ní láì tààlà kí ni mo bọ̀ wọ́n lẹ́ẹ̀kan jẹmọ́ alátìlẹ́yìn súnà táwọn bá ti wá parẹ́ ẹnìkan ò ní wá lẹ́yìn wọn kóhun tó wá gbé ìnàró mọ́láyé pẹ̀lú yọ̀ǹda àti tẹ̀ bá wọn torí ó ti dá wọn lójú pé la àti kọ̀ọ̀rọ̀ yín àti gbangba yín kọ́lọ́ mọ́sá àti mú ìjọ dá dọ́dọ̀ ọlọ́run ọba kọ́lọ́n ṣe bẹ́ẹ̀ fáwọn náà islam ti dàrú lẹ yorùbá wọ́n ní kan tí wọ́n bọ́ ládùúgbò tiwa nílùú wa tẹ́kù tiwa kìí ṣe lọ́rí o ìlọrin náà ní tiẹ̀ o à ń sì ń bọ̀ wá bẹ́ẹ̀ o nílùú tẹ́kù tiwa wọ́n pè ní ọlámbẹ́ kí ni wọ́n bọ́ ń bẹ̀ lákòjọ lákòjọ lórúkọ òsànà ètò ìparẹ́ díẹ̀ díẹ̀ pátá dákẹ́ kọ́lọ́ jọ parẹ́ pátápátá gbogbo ẹni máa ti ń bọ̀ kankan kọ́mọ̀sí ìsìláàmù máa o torí mú àwọn onítọ̀ bá ti ṣe yọ́ bàjẹ́ kí ni wọ́n ń ṣe wàhálà sí wọ́n ní ọbẹ̀ yẹn ẹ bá ti da iyọ̀ yẹn sí yọ́ bàjẹ́ o tó nílé kéèyàn máa kó ní ọmọ mọ́ wọ́n lọ ájì mọ́ bàbá wọ́n ti gbàgbọ́ rọ̀mọ́dá mọ́ ó bá ti bá wọn kópa nínú òṣàdílé alákọ̀ọ́kọ́ nìyẹn ọmọ ìyá mi ẹni tí bá sẹlẹbírẹ́tì ọdún kọ́ ọdún ọ̀yọ́ ọdún ọ̀ṣun wọ́n ní ó di oyè wọ́n lòun ní gọ́fúnà ọwọ́ àjòkó sí ni wọ́n ti ń ṣe ọdún ọ̀ṣun wọ́n ń sẹlẹbírẹ́tì wọ káfẹ́ tọ́ba máa wo tí ọba máa aṣàlàyé àmọ́ tọ́ba mọ̀ pé ń gbìyànjú inú Islam tọ́wá ṣe é dúkùnkùn tọ́wá ṣe é wọ́n wà káàsì. èèyàn gbọ́dọ̀ láyà sọ́lọ́hún kọ́ wá fọkànbalẹ̀ sáwọn èèyàn ipe tí ìbá ṣe wọn ò ní dìbò fún mi tí ìbá ṣe wọn ò ní pọ́n mi lé tí ìbá ṣe wọn lè yọ mí wọn ò ní fẹ́ràn mi lọ́wọ́ láyà sọ́lọ́hún. lówó ṣe ro dáadáa kó tó ti rí wọ̀ owó ro dáadáa kó tó ti kí ni gbogbo oyè tó bá fẹ́ jẹ òṣèlú tó bá fẹ́ ṣe tọ́ padà tí wọn náà dá olójú pé ọ́ participate nínú bọ̀rìṣà ọlọ́run fi òrìṣà báyọ̀ ṣeré ọ̀rọ̀ kọjá pé àbá àmọ̀ sínú akẹ́kọ̀ọ́ wọn ni irọ́ o <laughs> ẹ̀yọ́ máa yá mi nínú bọ̀rìṣà ní kéèyàn máa pọ̀fọ̀ kọ́ máa pèsù nínú bọ̀rìṣà ní kọ́ máa pẹran fún àwọn òṣàdílé àbí kọ́ máa pẹran fún ṣètọ́n látara ògùn tó fẹ́ ṣe nínú bọ̀rìṣà ní kọ́ máa lérí nídìí ó sàpé tí ọba bímọ ó sì nǹkan báyìí nínú bọ̀dìsà ní kọ́ gbára lé nǹkan mí lẹ́yìn ọlọ́run nítorí gbára lé náà lọ́lọ́run bá rẹ̀ torí ọgbà tó lágbára ló jẹ́ gbára lé. ẹ dákun nọ́mbà wà tí mo kọ́ kà yìí àbá mélòó lọ́wọ́ ilẹ̀ Yorùbá ló jẹ́ muslim yọmọ ìyá yìí náà yí pé wọn tó nǹkan èmi tí ń sọ̀rọ̀ kọ́ máa àyà kòrán ni ọmọ wo àyà kòrán ni ọ̀dájọ́ láàrin wa ọlọ́run ni làyín aṣọ́rákítà làyà àbàtọ́ ná àmọ̀lù iṣẹ́ rẹ̀ iṣẹ́ òun náà ni Islam Islam rọ̀ bàjẹ́ tó bá ti ń ṣẹbọ ẹlẹ́ẹ̀kejì man ja'ala baynahu wa bayna Allahi wasa'ita yad'uhum wa yas'aluhum shafa'a wa yatawakkalu 'alayhim kafara ijma'a gbogbo ẹni tó ti ní nǹkan láàrin wọn àtọ́lọ́wọ́n ọba tó jẹ́ alágata tí wọ́n ń pè nǹkan yẹn pé kọ́dákun kọ́sánù àbí ran sọ́lọ̀ pé kọ́bà òun sọ fọ́lọ̀ kó sì pẹ̀wọ̀n lọ́dọ̀ ọlọ́run wọ́n ní onítọ̀hún ó ti di kèfèrí lábẹ́ ẹ̀sìn wa táàfà kan sì yapa lérí ẹ̀ àkínlọ́mọ àwọn kiri yóò débi di kèfèrí jama ṣé wọ́n wà pé aláwa ni wọ́n ní àwọn ń sin bàbá nípasẹ̀ ọmọ wọ́n sì délé ìjọsìn wọ́n ní Jésù olúwa wa ṣé Jésù lọ́dọ̀ àwọn

wọ́n wá ní you can reach father without eh? <laughs> son. ẹ̀sìn yẹn náà làwọn ti jà ní ẹgbẹ́ wọ ilẹ̀ Yorùbá táwọn bàbá wa rò pé sìn ní tí wọ́n rárí wọ̀ ó ní pé ọ lè dọ́dọ̀ ọlọ́run ọba àfi kọ́ fi ipasẹ̀ àwọn ṣéwù kó fi ipasẹ̀ àwọn bàbá àwọn bàbá lọ́wọ́ máa pè àwọn bàbá lọ́wọ́ máa dárúkọ ọ̀dà àwọn bàbá ló ti ma béèrè tó ń fẹ́ àwọn ọmọ wa bọ́ ọsọ fọ́lọ́hún wọ́n ti sí wọ́n mọ́lọ́hún ẹ̀gbọ́rọ̀gbọ́rọ̀ àwọn bàbá lọ́wọ́ máa irú ẹ̀sìn yẹn mọ́mùdọ́dọ̀ ọlọ́run ọ̀yà kèfèrí tí wọ́n bí bàbá pé àwọn kiri yóò nígbà wọn pé Jésù pé kọ́sánú àwọn kí ni wọ́n bàbá oníkèfèrí ni ìwọ tó ń pè ṣéwù kọ kí ni ìwọ àní wọ́n pe ifáṣẹ́ wọ́n di kèfèrí ẹ máa ń pe wòlíì kí ni wọ́n dà ọlọ́wọ́ bá aláà ó ní wa idha sa'alaka ibadi anni fa inni qarib ujibu da'wata da'i ah, sáàdà kó dìrọ̀bà nọ́nọ́ lè tàfí ìdáda á ní tí wọ́n ti ń pè ní èmi náà máa dáhùn lóhùn mo súnmọ́ wọn ìbò ló ṣe wá mọ̀ náà bàbá sẹ́ni tó súnmọ́ wọ̀n náà àkọ́rọ́bù ilé min habulil wari ọlọ́run ni mo súnmọ́ yín ni ẹ láfi ní tìjáni ò ní wà lìjẹ́ náà tí ọba tó bá tọ́ba mà tọ́ba mà ìpín tá à ń sọ yìí máa ń ṣe kí ni ní máa yọ̀ọ̀yà kó ní Islam àwọn afáwa wọn ní ká máa sọ pé tọ́ba mà àmọ́ tí ọba mà á sọ fún tí ó fi mà tọ́ba ti wá mà ó ti rógo tí máa tún kọ̀ntínù torí àyà làákà fún ọlọ́run ní kó jẹ́ olùlẹ́dí náà zàmùtún mi dùn ni ọlọ́run bá ní sọ fún wọn yìí pé ẹ̀ kí wọ́n máa pe àwọn tí wọ́n rò pé wọ́n lè dáhùn yàtọ̀ sọ́lọ́hún ọlọ́run bá ti sọ fún oníkọ́ máa pariwo yá ṣeun yá ṣeun ká máa wí yá jésù yá jésù ká máa wí ọlọ́run bá ní wọlé ayẹmùlẹ̀kúnà kashfa dhurri ankum fálẹ̀ ayẹmùlẹ̀kúnà kashfa dhurri ankum ọlọ́run bá ní gbogbo tí wọ́n pè yàtọ̀ sí ọlọ́run ọba wọn ò lè kánira kú fún wọn ọlọ́run ayẹmùlẹ̀kúnà tahwila ọlọ́run bá ní kò sí kankan tí wọ́n lè change nínú láìfọ́ wọn ò lè sọ wọ́n di olówó wọn ò lè sọ wọ́n di alálàáfíà wọn ò lè sọ wọ́n di ọlọ́rọ̀ wọn ò lè sọ wọ́n di kankan yàtọ̀ sí ọlọ́run Allah súrọ́tù àlèsàrá àyà 56 lọ́wà ọlọ́run ti ní ká mọ̀ pé nǹkan mí lẹ́yìn ọlọ́run ọ̀làtẹ̀dẹ̀ ọmọ aláyín láàrin ákàr ọlọ́run bá mọ̀ látẹ̀dẹ̀ ọmọ aláyín láàrin ákàr ọlọ́run rẹ̀ Muhammad mọ̀ pé nǹkan mí ọlọ́run bá o fọ́takún na mínà mọ́àzìlábí ọmọ wá jìyà lọ́run tọ́rẹ bọ́ ni òun náà ni al-istighasatu bil awliya òun ni ká ní sọ̀rọ̀ ká máa pe aláàmọ́ ká máa wá pe àwọn wòlíì ẹ̀yọ́ màá yá mi Allah subhanahu wa ta'ala ó ní walladhina tad'una min duni gbogbo àwọn tẹ́ ń pèsè sọ́lọ́hún ma yamlikuna min qitmir wọn ò lè fún yín ní qitmir ipa àwọn ká qitmir láti fún yín kí náà gbé qitmir jama tába la làbídùn oyé fẹ́lẹ́fẹ́lẹ́ tó máa ń lè máa kóró làbídùn fẹ́lẹ́fẹ́lẹ́ ni kèsè kóró tàbí kóró le fẹ́lẹ́fẹ́lẹ́ yẹn táàmà sí kò ní ibi kóró làbídùn ọlọ́wọ́n bá ní wọn lè da dépò tó wà fún yín lọ́mọ dépò tó wà fún yín lówó dépò tó wà fún yín lóyè ọlọ́run ní ẹ má pè sùmọ́ ẹ má pè ṣéwù ẹ má pè wòlíì ń tẹ̀dù ọ̀hún tẹ́ ẹ bá ń wọn lè gbọ́ àwọn náà bá ti wọ́n yí wà lọ́wọ́ sẹ́mi ọ̀hún ẹ̀yìn ọlọ́wọ́n bá ní kásẹ̀ pé wọ́n wá gbọ́ gan mọ́sítàjá àbúdákùn wọn lè dá yín lọ wọn lè fún yín ní tẹ́ǹfẹ́ wa yawmal kìyàmà tó bá dẹjọ́ kìyàmà yakfuruna bi shirikikum wọ́n kẹ̀yìn pe sùn kéèyàn máa pe wòlíì kọ́ máa pe àfáà kọ́ máa pàdé bí ọlọ́run kọ́ máa pàdé jẹ̀nú wọ́lá yóò nàbí òkà mẹ́sìlò khabir ọlọ́run ní tí ń sọ fún yìí tó wá díwájú kìyàmà kò sẹ́ni tó fún yìí ní ìròyìn tí ó ṣẹlẹ̀ àfẹ́mi ọlọ́run kan à kéde lọ dẹkùn gbangba ó ṣe kí ni gbangba ó bẹ̀ẹ̀kan wọ́n díwájú kìyàmà àwọn ọ̀rọ̀ islam làwọn mú dédé ọlọ́run ní mọ̀ pé òbu ẹyin ni bọ́bá tí wọ́n fẹ́ kò nínú ọ̀jàgà àwọn ní fídíà yìí

ìwọ́n wà sọ pé ojú ọ̀nà kùránì wọ́n fẹ́ lọ ojú ọ̀nà kùránì wọ́n wà sá fún wọn tọ́ba ta ti sáko ń bi ìtìjà níyà ni ìwọ́n náà mọ̀ pẹ́ máa o torí o lè kú lálẹ́ àṣetánì tún wá modernize ẹ̀ bọ́ ọwọ́ sọ́dẹ̀ sùn fáwọn yìí tẹ́bá wọn bí wọ́n mọ̀ ní àmọ́dá àgbódùhùn ilẹ̀ alẹ́ ìkọ̀rìbù náà ilẹ̀ lọ́yọ̀ sólífà àṣìwọ̀n akànfẹ́ kí wọ́n sún wa máa ọlọ́ọ̀ni wọ́n jẹ́ nìkan kan ó ń sún ọmọ lọ́wọ́ ọba alátara pé wọ́n máa pè ọmọ béèrè bùkátà lọ́wọ́ ẹ̀ alánìkan lọ́ba tá a ṣe kíni onìkan lọ́ba tá a máa ń sìn. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú ọ̀gbọ̀rọ̀ èyí tá a wá sọ láàárọ̀ yìí àkíyèsí ni ó kẹ́nì kọ̀ọ̀kan wa kálọ̀ lè gbìyànjú bá ṣe tètè tú bá kọjú tó lọ kí ni alákọ̀ọ́kọ́ ta ni mo yọ̀ yẹn kó ní Islam àṣírìkù billah kéèyàn ní nǹkan mi ti ń bọ̀ lẹ́yìn Ọlọ́run bàbá iṣẹ́ tẹ wá ṣe ní kẹpẹ́ bọ́ rẹ́ al'ulama'u warathatul anbiya gbogbo àwọn àfa pátá anábìlì ẹ̀yìn làrólé wa hmm, Allahu akbar èmi ò rí kò kan tó tó kéèyàn jàfa anábìlì ẹ̀yìn làrólé wa ẹ̀yìn àfa kí ni iṣẹ́ àwọn wòlíì òun náà ní ká máa ṣiṣẹ́ àwọn ànábì iṣẹ́ àwọn àfa náà ní ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنب الطاغوت ọlọ́run bá ní kò sí ìjọ kan tí a dá àfi ká gbé òjíṣẹ́ dìde ibi ká sọ fún pé máa darí àwọn èèyàn lọ́dọ̀ ọlọ́run àní ibùdóláhà wájú tẹnibu tọ́gùtù mọ́ wá lé àwọn èèyàn jìdẹ̀ sí tọ́gùtù tọ́gùtù ni ọba ẹgbẹ́ rẹ̀ sípò ọlọ́run ọlọ́run fi nípa ìlú ọgbọ̀rọ̀ tẹ́nìkan bá ń bọ̀ kankan bẹ̀ ẹni bá ń yan ọbọ nínú yàrá òun lọ́mà àbágbé èèyàn ń bọ́ lójú táyé ẹ̀yin ọlọ́run obì torí ẹ̀yin aláṣẹ wọn nítorí bá ti kánṣu ọlọ́run kánṣu rẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda rẹ̀ ibi wọ́n sọdún wọ́n sọdún ẹ bọ̀ kan nílùú ọgbọ̀rọ̀ ẹ̀ lè parẹ́ tẹ́bá ti parẹ́ orí ọmọ wa wọlé فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا Ànábì Nuhu ó ní ẹ pẹ bọ́tì tẹ́ bá ti pẹ bọ́tì Ọlọ́run bá máa rọ̀jò ويمددكم بأموال yóò máa fún yín lówó وبنين Ọlọ́run fún yín láwọn ọmọ dáadáa ẹ̀dá halaqatu tahfiz al-Qur'an ilẹ̀ rẹpẹtẹ káwọn ọmọ máa lọ ha Qur'an káwọn ọmọ máa lè kéwù súnà ọlọ́mọ sábà fún yín lẹ́mẹ̀gún àtàwọn náà ẹlẹ́ẹ̀kejì tí mo yẹ yẹ kó ní Islam òun náà ni pé ká ní alàkàtà láàrin àwa àti Ọlọ́run òun là ń bá lọ. nínú àwọn àkídà ìgbàgbọ́ tó ṣẹlẹ̀ wò nílẹ̀ Yorùbá tọ́pọ̀lọpọ̀ tí ìbọn bẹ̀ òun náà ni ká máa pe àwọn òkú dépò ìdáàbò máa pe Ọlọ́run tó dá òkú.

ó náà ní àtẹ̀yìnákùn àtẹ̀yìnákùn àwa bá yín o ẹ̀yin wòlíì àwa bá yín ẹ̀dákùn tálọ̀ ìkálọ̀ lè bá wọ́n máa ń fẹ́ lè bá àfa àkọ́kọ́ ń ké wọ́tọ̀ nìyẹn àbí wọ́n fẹ́ lè bá àfa àkọ́kọ́ dákùn kọ́ sàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fún ọ̀tọ̀ nìyẹn àmì eléyìí wọ́n ń wá ìgbàlà ní àtàyínákùn àtàyínákùn àwa bá yín wọ́n lè abúwá bìí jìnnákùn a ti tò sójú ọ̀nà ẹ̀yin o a ti tò sójú ọ̀nà ẹ̀yin o ẹ̀yin bàbá fàyà akẹtọ́ọ̀bù ẹ̀yin akẹtọ́ọ̀bù àwọn wòlíì kan ní jẹ́bẹ̀ lọ́dọ̀ wọn wàyà àwòtáàdù ẹ̀yin àwòtáàdù ẹ̀yin ìkàn àwọn wòlíì kan wọ́n pè wọ́n wàyà àbùdáàlù ẹ̀yin àbùdáàlù àwọn wòlíì kan ni wọ́n pè bẹ́ẹ̀ wàyà àsìyáàdà ẹ̀yin àsìyáàdù ẹ̀yin àsìyáàdù àwọn wòlíì kan ní jẹ́bẹ̀ àjíbú yáàdàwí ìmúdáàdì àjíbú inna lillahi wa inna ilayhi raji'un ujibu da'wata da'i idha da'ani ọlọ́run lémi ọlọ́run lémi ní ma ṣe kíni èmi ní ma dáhùn idha da'ani tẹ́bà ti pè mí wọ́n wá ní àjíbú ẹ̀dá wa lóhùn yáàdà wíl imúdáàdì ẹ̀yìn lẹ́ni ìtànfẹ́ ọwọ́ yìí lọ́wọ́ ọ̀fíìnà fáṣífàwò lèlá fáṣífàwò fíìnà lèlá ẹ̀ṣì pẹ́ wa lọ́dọ̀ ọ̀lọ́ nígbà ọmọpọ́lọ̀ ń wà kí ló wá dé tẹ̀wọ́n pé ẹ̀wà bá wọn kí wọ́n sílẹ̀kùn wọn kí wọ́n fún yín ní nǹkan kí wọ́n dá yín lóhùn àwọn tí wọ́n ń bá wì wọ́n ti kú o àbí ìtàdé àtìkọ́ àbùdálù mélòó la ní nílò yọ. mo lè ní ẹ̀dá kan ọba àmọ́ ọmọ ẹ̀dá kan ẹ̀ràn mi lọ ẹ̀bá ń gbó mi ṣé àmọ̀ pé wọ́n bẹ lẹ́gbẹ̀ẹ́ mi wọ́n sì lágbára láti gbé eléyìí ní ẹsẹ̀ kí wá ní ṣéwù búlálà sàánù mi ẹ̀bọ̀ nìyẹn ẹ sọ fọ́lọ́ kó ṣe báyìí ẹ̀bọ̀ ni. wọn ò sí nípò ọlọ́run ẹrú ọlọ́run ni wọn. ìgbà tí wọ́n parí ọ̀rọ̀ ó ní wàá máa lana mọ́lìjà òun fi àyè wà máa lana mọ́lìjà òun fi àyè ó ní gbogbo àwọn tí wọ́n ń bẹ nílé ayé kò sẹ́nì kata ní sáàdì síwá kọ̀ yáàrí dáadáa lẹ́yìn èyí tẹ́ jẹ́ ni ọlọ́run àwọn aláwọn dà wọ́n ní wọ́n bẹ lájùlẹ̀ ọ̀run ọlọ́run ọba ní ujibu da'wata da'i idha da'ani idha da'ani ọlọ́run bá ní ìmọ̀ dáhùn tẹ́ bá ti ń pèsè jésù ni wọ́n fi sáàrin ọlọ́run àtàwọn tí wọ́n ń pè jésù ni wọ́n fi di kèfèrí káwọn náà kábọ̀ fi ṣéwù sí àárín àwa àti ọlọ́run ọba mọ́ nínú àwọn ìṣẹ́ tí máa ń sọ̀yàn di aláìní ìsìláàmù mọ́ ẹlẹ́kẹta máa lábù yukaffiru al-mushrikina wa shakka fi kufrihim aw sahha madhhabahum òun náà ni kéèyàn máa máa pe ẹlẹ́bọ lẹ́lẹ́bọ kéèyàn máa ṣe iyèméjì sí àwọn tọ́lọ́run ti pè ní kèfèrí ní pé ṣé kèfèrí sì ni wọ́n sá ṣé wọ́n ṣe pọ̀ tó yìí wọ́n wà wọ náfá <laughs> ọlọ́run sì sọ pé kèfèrí ni wọ́n ìwọ náà tó ń ṣe iyèméjì yìí ni ó ti kó inú sílámù ọlọ́run sọ̀rọ̀ ń ṣe iyèméjì ọlọ́run ní kèfèrí lè wọ́n ní mùsùlùmí ni wọ́n àwọn olọ́lọ́run pè ní kèfèrí àwọn tó ń bọ nǹkan méjì tó ṣe ọlọ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí ẹlẹ́kẹta òun náà lẹni tí ọba gbà pé àwọn oníṣẹ̀ṣe ojú ọ̀nà wọn wà àwọn kiriyó eré ẹ̀sìn ni wọ́n wà ẹ̀ nípa ti gbà bẹ́ẹ̀ àwa padà rí i pé ó ń pèrè ní muslim àwọn afáàní kìí ṣe mùsùlùmí o ọ̀rọ̀ ti dàrú mọ́ lọ́wọ́ ọlọ́run ní inna dínà inda láì lè islam ọlọ́run fa islam ó fa ayọ̀ láàrin àwọn ẹ̀sìn tó kù wọ́n wá ní gbogbo ẹ̀sìn tó kù náà ní ẹ̀sìn ni sẹ́ẹ̀rí pé ọ̀rọ̀ ti ṣe kí ni jama ọ̀rọ̀ ti dàrú eléyìí máa ń ṣẹlẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n bá kàwé dáadáa wọ́n á ní freedom of religion gbogbo àwọn ọmọ rẹ̀ ní ọmọ ṣẹ̀ṣẹ̀ tó wù yóò dẹ̀ farabalẹ̀ yóò ní gbogbo wọn lòun support oní eh, eh, fatia nìyẹn èyí sọmọ fatia eh, oní fatia nìyẹn o lọ rìdíìmù Ibrahim o òun kírun Gazali nìyẹn sì o ti ń o opis wípé o ọ̀bàyà sí tòun o ìjọba sì kú náà gbogbo náà wọ́n pè o ó lọ́wọ́n ọ̀bàyà sí o ní gbogbo kálukú ọ̀run lọ́mọ ẹni tí ó là mùsùlùmí tó bá ní irú àdìọ́kàn ni. mùsùlùmí olókọ ni o kìí sí mùsùlùmí ọlọ́run ní kúlíyà ayyuhal kafirun ọlọ́run bá ní rẹ̀ muhammad ọyá sọ wọ́n ti jú láti sọ ipò ẹ̀yin kèfèrí o ẹ̀yin kèfèrí o àbí wọ́n láti ń gbé lókè ẹ̀yin kèfèrí o la àbùdù máa ta àbùdù èmi ò ní bá yín sẹ̀sìn sẹ̀sìn o ànábì dáa pọ̀ àbá o <laughs> ọmọ ìyá mi tọ́ bá ti dàgbọ́ ìyá náà ṣe muslim ẹ àwọn ìyá ti wa wọ́n ní wọ́n wá yídì ẹ ẹ̀tọ́ wọn pè wọ́n ní ẹni tí ó ṣe muslim a ní àdíọ́kà rẹ̀ ní pẹ́ọ́gbà pé tó bá ti kú yídì wọ́n tún lọ sọ́ọ̀sì ó ní tó bá ti kú sọ́ọ̀sì òun lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe òun lè múra síra òun ọ̀dọ́ náà of course I'm a muslim. muslim àwọn afá ni irú àwọn báwọn irú àwọn báwọn ẹni túbá ọkọ̀ kan náà lè yàn wọ̀ tí máa ń lọ bí ti ń lọ ayéwọ́kọ̀ méjì papọ̀ ọ̀nà sẹ̀ sí ọkọ̀ tí ń lọ Ẹ̀gbá ó tún pé mọ́tò tí ń lọ Kaduna olóhùn fẹ́ nasa kejì sí yá máa gbé òun lọ yá fàyà bí ò ní fàyà ọlọ́run ó fàyà sínú náà ni o ẹ̀yọ́ màá yá mi ọlọ́ni wọn máa yẹ kúrú bíi tọ́gùt mí bá ti kẹ̀yìn sí tọ́gùt òsà wọ̀nyí mi bíi láà tó ti gbọ́ lọ́wọ́ alánìkan gbọ́ tán ọkọ ní sọm sọ kẹbẹrẹ ọdún wàtí ó kọ òun ló ti wà lójú ọ̀nà o ó ti di okùn kan mú láǹfẹ̀sọ́ ọmọláha okùn tí ó lè jà láéláé òun náà ní al-Islam bákọ́rọ̀ àyà 256 ẹ̀yọ́ màá yá mi ṣẹ́rí àwọn kan ìjọjá máa tẹnu máa wọn súnfì ni pé ọ̀pọ̀lọpọ̀ ń dábí jọ́sìn fọlọ́wọn ọba ìbọ̀rìṣà wà ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ àmáwọn òfura àwọn méjì fura wọn ní máa wọ́n sì máa ṣe nìyẹn àwọn nù wọn àwọn máa sọ fún wa yí pé alápẹ̀ nìkan kẹfẹ́ rí mọ́ nítorí àwọn fẹ́ kọ́ máa ṣe ní ṣe kíni wọ́n lè ń ṣe yẹn àbúrò ṣe tàríkàrí ni ibẹ̀ ní ó ti máa sọ fún wa wípé wọ́n máa lọ́hùn ìlàrọ̀ ibùn fílkẹ̀nísà ó ní bàbá tí ń lo agogo nínú ṣọ́ọ̀ṣì yẹn Allah ní lágogo yẹn jama ẹgbẹ́nu lọ́wọ́ ẹ̀yin tẹ̀ mọ́ lọ́hùn Allah ló yíra padà ló di gbogbo nǹkan. ọmọ lè kálí bu wọlé khinziru illa ilahuna ó ní ajá àtẹlẹ́dẹ̀ Allah ní. ọba tí wọ́n ń bẹ ajá tí wọ́n ń bẹ síde ògún ó ní ìbádà wọn ṣe ọlọ́run lọ pa wọn láṣẹ ká máa ṣe dáńṣe yẹn wọ́n tẹ̀ láṣẹ lọ́ni ọ̀pọ̀ àwọn aláṣẹ ká máa kírun ní ibi tó yí àwọn sí nìyẹn gbogbo àwọn òròrí burúkú yẹn wọ́n ní ìmọ̀ yóò yẹn kó ní islam ọlọ́run lakọ̀dé káfàrà lẹ́rìnà kọlu iná sáàlẹ̀tò sàlátà ọlọ́run láwọn kèfèrí iná mọ̀lẹ́mọ̀ ṣìrìkú na najas ọlọ́run bá ní ìpín ni wọ́n wọ́n darapọ̀ mọ́ wọn yóò wọ́n bá ti wọn lọ wọ́n dọ̀tí lakọ̀dé káfàrà lẹ́rìnà kọlu iná sáàlẹ̀tò sàlátà lakọ̀dé káfàrà lẹ́rìnà kọlu iná láwọ̀ lẹ́mọ̀síwò mọ́ mọ́ríyàm àwọn tó ní ìyínsà ọmọ ọlọ́run ọba ni wọ́n kèfèrí ni wọ́n àwọn tán ní ọlọ́run mẹ́ta lọ́kan kèfèrí ni wọ́n ọlọ́run pé yẹn kèfèrí wọ́n ní wọ́n ṣe kèfèrí tọ́ọ̀ bá gbàgbọ́ dọ́kàn rẹ pé kèfèrí ni wọ́n ìwọ náà ti di kèfèrí tọ́ọ̀ bá mọ̀ pé ń ta sọ yìí ìmọ̀ mú yẹn níbo nínú Islam. ọ̀rẹ́ náà ni tawhid ladiyan ẹ̀jẹ̀ àdẹ̀sìnpọ̀ oríyàtò ladiyan ẹ̀jẹ̀ àdẹ̀ káwọn yẹn ó fírì kájọba ṣe gbogbo ẹ̀ àwọn kan ti dì lágbàlá yín sí àdínú àlè wọ́n ní wọ́n sọ fáwọn ará maka wọ́n láwọn fẹ́ kí wàhálà ẹ̀sìn ọmọ ṣẹlẹ̀ láyé mọ́ wípé àtàwọn jù àtàwọn kìrìsìtẹ́nì àti mùsùlùmí àtàwọn abọ́ná gbogbo wa ká máa ṣẹ̀sìn papọ̀ kọjá pé lẹ́yìn bá ti wà ní ṣọ́ọ̀ṣì wọ́n láǹfààní àti kírun <laughs> ẹ̀rù bí wọ́n ń tàn wá lọ jẹba wọ́n fẹ́ sọ wá di olórí burúkú bẹ́ẹ̀ bá ṣe wà ní mọ́sálásí ọlọ́ǹfààní àti sikini àti máa ṣe ẹ̀sìn rẹ̀ ó lè kó iná tẹ́gbẹ̀ẹ́ kan kọ́ máa bọ̀ náà gbogbo àwọn àti ọkàn burúkú báyìí kọ̀dá o ẹni bá gbà pé àwọn kèfèrí èsè kèfèrí kí lòun náà lábẹ́sìn wa ó ti pọ̀ lọ́nirọ́ òun náà ti ya kèfèrí ẹlẹ́kẹ̀rin mọ́ ní takọ́dá anna ghayra hadi nabi akmalu min hadi aw anna hukma ghayri ahsan min hukmi kalladhi yufaddilu hukma tawaqita ala hukmi gbogbo èèyàn tó bá gbà ní ọkàn rẹ̀ wípé ìlànà kan tún dáa ju ìlànà ìsìlámù lọ. ìgbà yẹn ọmọ ya lóòótọ́ mùsùlùmí ni mí àmọ́ tá a bá wo tí àwọn ẹlẹ́sìn mi ń ṣe tá a bá wò dáadáa o nǹkan dẹ́ mùsùlùmí o àmọ́ tá a bá wò dáadáa a rí i pé wọ́n da àjò tí àwa ń ṣe yìí lọ nínú èyíkéyìí nínú abala ẹ̀sìn kéèyàn wá pé tẹlẹ́sìn kan dáa jù lọ àwọn àlùfáà ni ó ti kúrò nínú Islam àbọ̀gbà pé ìlànà ètò òṣèlú ìtàwọn kèfèrí ó dáa lọ ibẹ̀ làwọn àfáà ti sọ pé democracy ìlànà kèfèrí ni ìlànà wọn kèfèrí ọlọ́run ni wọ́n máa lamu yahkum bima anzala Allah ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n bá máa darí ìlú pẹ̀lú tèmi ọlọ́run sọ̀kalẹ̀ fàwúlà ìka humul kafirun ọlọ́run bá ní gbogbo wọn ti di kèfèrí tọ́ àwa débi à ń lọ jàmá lẹ́yìn bá ní democracy dájú ṣẹ̀rí àlọ́ kí lọ́lọ́ ń pè nínú àyà yìí jama bọ́yá kí n sọ bí tọ́wọ̀ fún Suratul Maida àyà 44 wa ma lam yahkum bima anzala Allah ẹni tó bá lóhùn ní dájọ́ pẹ̀lú tí mo sọ kalẹ̀ wa ulaika humul kafirun ọlọ́run bá ní kèfèrí ní ọ̀yà jẹ́ wọ́n sì nífẹ̀ẹ́ sí ayé àtàhákàmú ìlàtọ̀gùn wípé àwọn fẹ́ máa darí ìlú lọ́nà èṣù ọ̀nà tọ̀gùt tọ̀gùt làwọn fẹ́ kọ́ máa báwọn ṣètò báwọn ṣe máa darí ìlú àgbékalẹ̀ tọ̀gùt àkọọ́lẹ̀ tọ̀gùt oyé ni làwọn máa lò àwọn onítọ̀gùt jama ìbílẹ̀ sọ àtàwọn kèfèrí àwọn òyìnbó wàkọ́ ní umiru anyá kẹfẹ́rú bí i ọlọ́run mo sì ti pa wọ́n láṣẹ pé kí wọ́n ṣe kẹfẹ́rí sí ìlànà náà o wọ́n yìí rídu ṣètọ́nu àyùdíláhùn dọ̀là làǹbàáyídá ọlọ́run ṣètọ́nu ló fẹ́ sọ lórí burúkú ọlọ́run ní ẹ mọ̀ pé èṣù ló dáa democracy lẹ̀ àwọn afá sọ̀rọ̀ tó pọ̀ lérí ètò ìjọba democracy gbogbo ẹni tó bá ní democracy dájú sẹ̀ríà lọ ó fún yàn ní freedom ó ta tẹ́tẹ́ kò ní kọ́ ọmọ lọ́lé aṣẹ́wó àbẹ́ ọlọ́pàá máa mú yàn tó máa lọ́lé aṣẹ́wó kò ní ọmọ mutí kò ní kọ́ ọmọ ta bàbá jẹ̀bú kò ní kọ́ ọmọ lẹ́run kò ní kọ́ ọmọ sorun márùn-ún oníkọ́ ọmọ tàtẹ́tẹ́ nàìjábẹ́t democracy ò di ọlọ́wọ́ kọ́ mọ́rin òhò democracy ò di ọlọ́wọ́ kọ́ ọmọ lùyẹn jìbìtì torí jìbìtì gangan gangan gangan òní wọ́n ṣe lábẹ́ democracy ìgbé democracy ò ní kọ́ mọ́ yahoo náà kí ni ọ̀tọ̀ láàrin yahoo àti owó olóṣèlú ẹ̀yìn ń pin lọ́fíìsì àwọn tọ̀wọ́n kó lórí nẹ́ẹ̀tì wọ́n wá láwọn mú yahoo ẹ̀yìn kankan ẹ̀yọ́ máa yá mi nílẹ̀ sí wa bẹ́ẹ̀ bá ní democracy dáa tún ṣẹ̀ríà lọ torí àwọn méjèèjì wọ́n máa ń takora wọn ni ìsinmi ìsinmi wà nínú ṣẹ̀ríà àbí wàhálà ló lábẹ́ kíni jama lábẹ́ democracy democracy ni máa mú tí kéré ọmọ dàrú àbí sọ́sọ́ bẹ́ẹ̀ ṣẹ̀ríà ló ní kọ́ mọ́ mú tí nídìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ní democracy dáa oníjẹ́ mùsùlùmí mọ́ bẹ́ẹ̀ bá ń gbé democracy lárugẹ ńkọ́ èyàn ń gbé lárugẹ ń sọpọ́tì ẹ̀ ipò ẹ̀fẹ́ yan ẹnìkan tó fẹ́ máa lo democracy ẹ èmi náà ràn yín lọ́wọ́ pẹ̀lú owó tí mo ní ìyẹn ràn yín lọ́wọ́ pẹ̀lú vóòtì mi ìyẹn ràn yín lọ́wọ́ pẹ̀lú kí ni jama pẹ̀lú àwọn mọ́tò mi ní kó àwọn ọmọ ogun kalẹ̀ ni wọ́n bá yín ṣètò bí ẹni tó fẹ́ lo democracy tí ó fi dé rí àlífà eléyìí náà kọjá máa àdákẹ́ ń sìn o kí ni ìyẹn náà jama ẹ ẹ̀yin ọmọ ìyá mi àwọn èèyàn dákẹ́ àwọn olóṣèlú wà ń bí ọ olóṣèlú ọgbọ́dọ̀ wà bí olóṣèlú ọgbọ́dọ̀ jòkó mi àwọn ẹ̀ráyè bí ó níbi táwọn ọmọ ń lọ àfáà tó bá bá wọn tara bọ ní òṣèlú wọn lè kò ní lú múláwà ní àyìnbó ọba sọ ń jìmọ̀ pé PDP ní ẹ̀dìgbò fún àwọn jẹ̀mọ́ àtọ́jẹ́ èsì kí ni wọ́n ṣe fún wọ́n dìde wọ́n sì lẹ̀ lóko lẹ́yìn jìmọ̀ ibi àròpérì ìmáàmù pé ni àmọ̀ pé ìmáàmù ṣe kíni àmọ̀ pé ìmáàmù gbádùn àwọn afá kan àwọn wà plé maturity àbí wọ́n plé àgọ̀ wọ́n ní àwọn oníkẹ́ ìdìbò fẹ́nìkan kan o àmọ́ ẹ lọ lè dìbò tẹ́ bá padà wò lábẹ́lẹ̀ ẹ̀rí pé wọn àti olóṣèlú kan wọn lọ́rọ̀ wọn lọ́rọ̀ ẹ lè túdi wọn. wọn láwọn mùsùlùmí ò sí ń bẹ̀ mo ní àwọn mùsùlùmí ò sí ń bẹ̀ látijọ́ yìí mùsùlùmí wà ń bẹ̀ mo ní àwọn mùsùlùmí pọ̀ rẹpẹtẹ ń bẹ̀ látijọ́ yìí tí wọ́n ti wá ń lọ kí ni wọ́n ń ṣe fún wa. wọ́n ní ṣé bàbá bàbá ló lè ṣe àpọ́lọ́ ah, ló lè ṣe òun. Rashidi ti tàti láìsí ti lè ló ń sin thirty thousand ṣé ibi ta níta ní bàbá òṣèlú òṣèlú wọn gbèrè bàbá fẹ́ ṣe àbáwọn tí ò ní jẹ́ òṣèlú wà mí tábà ní agbára láti chẹ́ǹjì ìlú wa sí sẹ̀ríà táwọn wa tọ́jú àwọn kiri ó lábẹ́rẹ̀ àdìgbò àgbègbàgbò a sì sọ fún àwọn yẹn ká dìbò tagbara bá wà pé tó ṣùọ̀ fún wa ninety nine percent owó wà ọmọ ogun wà a sì ní àwọn èèyàn ńláńlá tí wọ́n bá wa sílùú nínú tá a ṣe ni pé ìyàwó ní jẹ kiri yóò kan ebi ò sì ní pa kérúbù kan ẹnìkan ò sì ní rẹ jẹ lábẹ́ wa adìbò adì àmọ́ tó dá gbogbo wa lójú pé àwọn bàbá mi rẹ ti dẹ̀ ta tàná wọ́n lọ wọ́n láwọn lọ sí pé ṣàtúnṣe nígbà wọ́n dọ̀hún kí ni wọ́n padà ń ṣe bẹ́ẹ̀ bá ta adìẹ ipe wá gbàgbàdo lọ́dún ni ó déwájú ẹ̀ kò fún ma ó tún ní adìẹ wá gbàgbàdo lọ́dún kejì ọdún kejì dé kò fún jẹ ọwọ́ tó ní kẹta kí ládìẹ ó ṣe adìẹ sí òní dáhùn òní dáhùn yóò tó mọ̀ pé arákùnrin yìí ń ṣe kí ni ń tàn òun ni adìẹ nílà ká ìjù ọ̀pọ̀lọpọ̀ wa lọ ẹwọ́ tí wọ́n ti ń promise pé àwọn ṣe báyìí àwọn ṣe báyìí àwọn ṣe báyìí àwọn ṣe báyìí ìlú ń dá sí tàbí ń burú sí ẹ má màtara yín kìí sọ̀rọ̀ ẹ̀sìn ìlọ̀rọ̀ òṣèlú wa muslim muslim ticket christian christian ticket kò sí mùsùlùmí kan náà láàrin wọn tẹ́lẹ̀ náà àmọ́ èrè yìí tó ti jáde pátápátá a sì léyìí tọ́jẹ́ pé ọ̀yà tán tó bá ti débẹ̀. ọwọ́ sọ fún bọ́dà yìí pé ọ̀yà lọ lọ́lẹ̀ dó lórí ibú káwà kálíbà rí ojú ọ̀nà rìn ìwọ lọ́lẹ̀ dé lórí ibú kálíbà rí ráìsì tẹ̀ lọ́lẹ̀ ta ìṣẹ̀rẹ́ kò fẹ́ ráyé torí káwà kálíbà rọmọ náà lọ skul tí wọ́n ní kèmí àti àlọ́ sáà lọ if you can't beat them you join them Islam ò ní ká mọ́ sọ̀sẹ̀ lọ àmọ́dé òṣèlú yìí kọ́ gbogbo àwọn tọ́lẹ̀ mi pé àwọn fẹ́ lè ṣàtúnṣe tẹ́ ẹ̀ bá ń ka fátí àwọn àfa àwa gbọ́n pé ẹ̀yin táwọn kan máa ń bàlú jẹ́ ẹ̀yin tẹ́ bá láníyàn pé ẹ fẹ́ tún ṣe ẹ darapọ̀ ẹ̀yin tẹ́ bá láníyàn pé ẹ fẹ́ tún ṣe ni wọ́n ń sọ tún <laughs> àbí especially ṣe ẹ bá rí i pé wọ́n fìyà jẹ yín wọ́n fèbí pa yín wọ́n yà á tì yín sọ́tọ̀ àbí wọ́n lè ikú òlù àwọn afáwà kan wọ́n ní àwọn tó bá láti pa àwọn fẹ́ lọ lè ṣàtúnṣe kí wọ́n lọ ọyá ta ló fẹ́ lè ṣàtúnṣe nínú àwọn tẹ̀yìn ìyẹn ti gba twenty billion lọ́wọ́ àwọn godfathers twenty billion yẹn wọ́n ti ha fẹ́yìn náà ten thousand five thousand kí ló fẹ́ lọ lè ṣe tọ́wọ́ ti dáhùn jọba godfather ó pè pé ṣé yóò burú àfa kàṣímù àfa alíṣẹ́ ṣe pé ọ̀fẹ́ sọmọ ìbàdàn ojú ọ̀nà àwájú ọ̀dà láti ibi àti mbọ̀ àti gbogbo ibi tá a máa ń lọ yẹn owó rẹ̀ àwa náà lápín mọ́wọ́ àti ìfira ráìsì àti ìfira glocard àbí òfin olówó àti òǹtò ṣé orí fúnṣẹ́ ní kọ́ lọ lè ṣe ń dí òṣèlú yẹn kò lè pín wòlú. odidi lẹ́kítọ̀ kan lọ́rọ̀ àti yá sátúpé Nàìjíríà mo kàn yá lọ́bẹ̀ ni ìgbó tọ́ pẹ̀lú májẹ̀mú ìgbó ìgbó ṣe kíni ìgbó tọ́ pẹ̀lú kíni pẹ̀lú májẹ̀mú tí ọba ti wá tí májẹ̀mú yẹ tí ọba ti di rọrùn òye kò ṣe kíni kọ̀tọ́ mọ́ akàmọ́ fìtọ̀ táàbà ni wọ́n ní òsì mùsùlùmí wọn bá wọn rẹ́rìn ọ̀kan ní mùsùlùmí làwọn gbọ́dọ̀ músókè o ìgbà tá àpàdà rí pé kiri yóò òun ní kàmpé ìmáàmù mùsùlùmí ẹ̀dá kò sí nítorí tẹ́ ká máa wá ṣe nìyẹn ni wọ́n ń dá wákà àwọn obìnrin ń jó òhun wájú ẹ̀ ìmáàmù ṣé tọ́ kéèmí wá ṣe nìyẹn torí kéèmí náà wá jọyìn rẹ̀ ọlọ́run wọlé àánú ẹ̀ tó wọ́n ti wá yí ríbi ríbi tẹ́lẹ̀ kan wá ti wá bọ́ síbẹ̀ ẹ máa gbọ́dọ̀ sí lẹ́nu tí ọba ti takò àṣẹ tọ́lọ́run ọba wa ibi a ti lọ òun náà ni pé èèyàn gbọ́dọ̀ sọ pé ìlànà kan àbí ètò ìjọba kan dáa ju tọ́lọ́n lọ o láì ṣe bẹ́ẹ̀ yóò jáde kó nínú Islam ọlọ́mọsá ìsànú ẹni kọ̀ọ̀kan wa ẹni bá ní ìṣẹ̀ṣẹ̀ dá ju Islam lọ Christian ti dá Islam lọ ẹni bá ní àwọn OPC ah, ó yẹ ká nírú wọn nínú Islam àwọn lẹ́ka fi rọ́pò àmújá idún afọ àmújá idún kọ́ <laughs> nídìí bẹ́ẹ̀ yẹn máa yá mi àwọn fáwọn ní kò ní jẹ́ mùsùlùmí máa kọ́ lọ́n sọ wà ń bẹ́ o ẹ̀tàbá nífẹ̀ẹ́ ara wa gan kò yẹ ká dìbò mọ́ gbogbo wa pátá gbogbo wa ká mọ́ dìbò mọ́ wo kí ní ọ̀sẹ̀lẹ̀ gan kásẹ̀ tíráì rẹ̀ wò bóyá wọn lè ronú lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ṣẹlẹ̀ ń bẹ̀ tá a ti ń jọ pé à ń tara wa ẹnìkan jọ ní olóhùn lọ́kàn ó jẹ́ wa gbé kí kí wọ́n lè tẹ̀lé ká mọ̀ lọ lè dìbò ká mọ̀ sára wa sínú òrùn òun ló sì kà lóòótọ́ láàrin wọn nígbà wọn pin <laughs> ẹ̀rí géèmù jẹ́wọ́ ó sọ̀rọ̀ síta ó ní ẹmọ́jà á dàpẹ̀rú èmi lọ́kàn o ó sì mú fáàtì wá tààtù mọ̀ kó ló láàrin wọn lóòótọ́ àmọ́ ọlọ́ọ̀nìkan lọ́bẹ̀ẹ́ni tó ṣe kí ni tọ́kàn ẹ má bìtírì ara yín ẹ má jàǹbá ara yín kẹgbó olùkẹ́gbẹ́kẹ́ máa ná ṣé tó abẹ́kẹ́ mi wá sí ni àfa tó bá tara bọ òṣèlú yóò tẹ́ torí òṣèlú kọ́ lọ ní kọ́ wá ṣe dáwọ́ àwọn ní kọ́ wá ṣe dáwọ́ àwọn náà lọ mẹ́hẹ̀ tí kò sí síbẹ̀rù ọlọ́wọ́n bá lọ́kàn àwọn olóṣèlú tí wọ́n fi láyà láyà láti kówó jẹ tẹ́ bá ṣe wá àti fẹ́ni tó wọ́n ń bẹ lọ́wọ́ ẹ̀ níwọ̀n àti gidi yóò ti sọ fún yín pé ẹ dákun owó ìlú ni òun ẹ̀dákẹ́ gbowó yìí o ẹgbà padà o ìfẹ́ wọn lọ́rùn o tí wàá sí bá ba ọkàn rẹ̀ sáwọn afáà lè ṣe wàá sí fún wọn kátàkó àwọn pásítọ̀ tó dé pé irọ́ làwọn ṣe ń pa gbogbo ayé tí wọ́n tẹ́lẹ̀ àtòlè ẹjá kó mẹ́tọ̀ lásìkò wà tọ́rọ ọ̀rọ̀ ìṣòro ká wá sọ bí a lè dìbò pẹ̀lú kíni pẹ̀lú májẹ̀mú mo sì dìbò tí májẹ̀mú ọba ti ṣe kíni tí ti pé

Ah. ìmọ̀ ń bí mi nù ní tí máa ti ń ká àyà débẹ̀ eh, gbogbo kóbìnrin kó sopó ọwọ́ wà nílé ọkọ ẹ̀ fún eh, oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá àyà yẹn ìmọ̀ ń bí wọn nú ẹgbàáwẹ́ kírun gbogbo àyà yẹn máa ń ṣe kíni ìmọ̀ ń bí wọn nú gbogbo tó lọ́n sá sọ sínú àlùkòrán àtàdé sí ó ní inú ìdùn sí wọn ni ìgbà tí nìrò ti dùn sí yẹn wọn ni kì í ṣe muslim ọlọ́ni wọ́n lẹ́dí na kẹfàr ọlọ́run láwọn kẹfẹ́rí fata asàláhùn ọlọ́run bá ní orí burúkú kọ́ máa bá wọn wọ́n adọ́lá àmàláhùn gbogbo ṣẹ́ wọ́n ti sòfò dáríkà bí anahun kẹrìhùn ma anzalala nígbà wọ́n ti kórìíra tọ́lọ́n sọ̀kalẹ̀ fa àhàbàtọ̀ àmàláhùn ló bá ba gbogbo ṣẹ́ wọn jẹ́ sọ́tún muhammad aya 8 àti aya 9 ẹ̀yọ́ maya èyí tó bá ti lè ṣe nínú òfin ọlọ́run ma sọ́kọ́lọ́run ó ṣe rọrùn fún ọ mọ́kórìíra tẹ̀mí o ẹlẹ́kẹfà àlẹ́ṣẹ́ òbíṣẹ́ ìmìdírí ńlá kéèyàn máa fẹ̀sẹ̀ sí yẹ̀yẹ́ ẹni fẹ̀sẹ̀ sí yẹ̀yẹ́ aláàgbà ní fi sí yẹ̀yẹ́ o torí ọlọ́run lọ́lẹ̀ ọlọ́run ní tẹ́bá ṣe báyìí yìí fún ilá jẹ́nà èyàn wọ́n fọ̀lì jẹ́nà sí yẹ̀yẹ́ ọlọ́run tẹ́bá ṣe báyìí yìí fún síná èyàn wọ́n fi náà sí yẹ̀yẹ́ wọ́n ní kọ́dà bí èyàn sọ pé òun àwọn mọ̀náfìkì àwọn mọ̀náfìkì wọ́n jọ lọ pẹ̀lú ànábì náà ni ó wọ́n wá jù kúlẹ̀ wọ́n ní mọ́ra ayé náà mísìlá kúrọ́ iná àwùlá wọ́n wá náwó sí àwọn sàábì ànábì gidi wọ́n náwó sí àwọn sàábì ànábì àwọn kèfèrí àwọn mùnàfikún wípé àwọn aka kùránì àárín wa àwọn tó hàlù ni àwọn tí wọ́n máa ń ka ọ̀rọ̀ ọlọ́run ọba mọ́ra ayé náà mísìlá kúrọ́ iná àwùlá mọ́sẹ̀ wáyé àrírun wọn rí àdìgábùbù tó náà ní wọn mọ̀jú oúnjẹ lọ wàhálà akẹsàbò alùsùnà wọn mọ̀jú rọ́ lọ wọ́n sì wáyé ẹ̀rọ ni wọ́n gbà òun àti ọ̀gá àwọn tán láwọn jókòó tì àwọn mọ̀nàfíkì náà wọ́n bá wọn lójú ogun àwọn tán sọ yóò wàhálà ajibanu àyíndàlẹ́kọ̀ wọ́n sì yá ojú tó gún bá dé òjò ni wọ́n bàbá lẹ́gàdá àlíká Rasulullah anábì wa gbọ́ àyà wa sọ̀kalẹ̀ ọlọ́run ni wọ́n bí láàhì ọlọ́run bá ní èmi ọlọ́run bá wà áyà tìhì àwọn àtàwọn àmì mi ọlọ́run wọ́rọ̀ súlìhì àtòjíṣẹ́ mi kún tún testaziwún ẹ ma wá ma fi wọ́n sí yẹ̀yẹ́ bí látà àtẹ́fẹ́rù ẹ ní àwíjàre kọ́dí kafartum bada ìmánìkùn ẹ ti ní kẹfìrí lẹ́yìn gbàtẹ́ ti ní ìmán 65 66 sọ́tù tàwùbà kéèyàn máa fi jẹ̀lìbábù sí yẹ̀yẹ́ máa fi nìkọ́bù sí yẹ̀yẹ́ kéèyàn máa fi nùgbọ̀n sí yẹ̀yẹ́ kéèyàn máa fi ní ti ń ka Kùránì ti ń gbàwẹ̀ kéèyàn máa fi sí yẹ̀yẹ́ lérí ìbádà ti ń ṣe sẹ́yìn pé tí ọba ti ṣe ìbádà yẹn mọ́ kò ní fi ṣe yẹ̀yẹ́ mọ́ tọ́ni tún gbé ìbádà yẹn padà yóò tún máa fi ṣe yẹ̀yẹ́ kéèyàn máa fi ànábì ṣe yẹ̀yẹ́ kéèyàn máa bú ànábì Muhammad mùsùlùmí tó máa ń bú ànábì yìí fa ànábì ṣe yẹ̀yẹ́ látara bẹ́ẹ̀ ó ti di kèfèrí ẹlẹ́ẹ̀keje asehru ó náà ní ká máa sọ ògùn ní tí wọ́n pè ní ògùn istikdamu shayati ó náà ní ká máa lu àwọn èṣù ká máa rán wọn sẹ́ láti fi bí àbùkátà wa ọlọ́ni wọ́n fi ṣáàdì náà fa fẹ́lẹ̀ ọkọ̀ ọlọ́wọ́n bá ní ìwà ànábì máa fi máa fi mí wá sọ kábúrú àwọn olóògùn lóbìnrin tí wọ́n máa ń fẹ́ atẹ́gùn sí nǹkan tí wọ́n dì tí wọ́n máa ń fẹ́ atẹ́gùn sí nǹkan tí wọ́n dì máa fi mí wá sọ kábúrú wọn mọ̀ sí ọ́ ó já mọ̀ pé wọ́n ń di nǹkan nǹkan tí wọ́n sì ń dì àbúrú ni yìí sì máa mú yàn ìtagbọ́yé nìyẹn nínú àyà yẹn àbúrú ni kéèyàn máa sọ ògùn lẹ́yìn náà ògùn máa mú yàn téèyàn bá ṣàdúrà yùkáyẹlu ilé yìí mi sẹ́hẹ̀rẹ̀ anáhà tẹ́sà ọlọ́wọ́n bá ní sí irú o ni wọ́n fi sí okùn àti ọ̀pá àwọn àjọ fẹ̀rẹ̀ áwò yùkáyẹlu ilé ìwọ̀n dàrú mọ́ anábì musa lọ́wọ́ anáhà tẹ́sà okùn àtọ̀pá ìwọ̀n lọ ìwọ̀n lọ bí yẹn ejò lọ́wọ́ ejò ní wọ́n jọ lójú anábì musa ó dejò kìí sì ó dàbí ejò kìí sì látara sẹ́yìrù àwọn àlìjànú àwọn ni wọ́n ṣe é bẹ̀ sọ́tòtọ́ àyà 66 lọ́lọ́wọ́n bá aláàtún sọ fún wa pé oògùn sójú wà ẹlẹ́ mú kìíní yẹn fẹ́ra mọ́tò ẹni kìíní yẹn lè wọ́n ṣe ìdẹ̀ tẹ́fẹ́ tà àwọn fún jálàbí ẹlẹ́bọ náà máa ń ṣe kíni wọ́n máa ń ṣe ilẹ̀ 2 million oyé wọ́n rà dé 7 ẹni bá ń ṣe ẹlẹ́bọ ni wọ́n máa yọ alìmánì min ahadin àtàyàkúlà ìnàmà nánú fitna aláwọ̀bá aláàní wọn ò ní máa kọ́ wọn ní ogun àfi ká máa sọ fún wọn yí pé fitina lógun o ẹ má sógun tẹ́ bá wá wàhálà o falẹ̀ àtẹ́kùfòr ẹ má di kèfèrí o torí tẹ́ bá ń sógun ẹ yà kíni ẹ tẹ́ bá ń sógun ẹ yà kèfèrí suratul baqara aya wa otu oh lọ́wà wa qala ta'ala ọlọ́mọba ni wa ma kafara suleiman ọlọ́mọba ni anabi suleiman kò kí ṣe kèfèrí walakinna shayatina kafaru àwọn èso àlìjànú àwọn ní kèfèrí yu'allimuna an-nasa sihra àwọn ni wọ́n kọ́ àwọn yẹn ní ogun ọmọ ya tí ọba yọ látàárọ̀ oṣoolẹ̀ ni wọ́n sọ tọba ti ń ṣe òdìkú onú islam òun sógun tájà òdìgbàgbé níran ọlọ́wọ́ ìyá kàdá àbúrò ìyá kàdá sàn ọlọ́run nìkan lọ́ba jẹ́ náà lọ́wọ́ wọ́n wá ní kí sùn ọmọ ràn ọ́ lọ́wọ́ ó ń ṣe ó ń lo àfọ̀ṣẹ́ hmm, olúgbòhùn àwòrán ìgbàdí bẹ́rẹ́ gbogbo àwọn oògùn tá a fi sọ́ra oògùn owó ẹni bá tún sóògùn owó ìṣe muslim nítorí pé ó ti gbára alálìjànú ló fi ní námanánú fitna fala tekfor ẹ má sóògùn kẹ́yìn náà kẹ́ má bá di kíni kẹ́ má bá di kèfèrí lábẹ́ ẹ̀sìn wa ló ti jẹ́ pé mọ́sálásí mélòó láti wá kírun lé mi táwọn afá alẹ́ yorùbá sọ́sí láwọn òfin jálà fi lẹ́ sórí mọ̀súrùl hàn ìmáàmù tó bá ń máa ti ń ṣe kírun lẹ́yìn ẹ̀kọ́ jáde ọ̀mọ́ mọ́ dáútù mọ́ wádìí àmọ́ tẹ́nìkan tó fọkàn balẹ̀ sí bá ti sọ fún pé àbáyẹ àti sọ fún nítẹ̀yẹpẹ̀ àbáyẹ ìṣògùn tajà ìṣògùn awóró ìṣègbèrè èdè mímbà nínú àti tó ń sọ fún yín pé ta ni òṣogùn ogun bẹ dáadáa ọlọ́run kan jògùn lọ ṣẹgbọ́ kílódé tó dúró ti ọba tó ju ogun lọ ọba kan jẹ́ ogbé ọ̀sẹ̀ ìtajà fàlájà kan ó ní alájà mọ́fọ̀ kan sí ọ̀sẹ̀ ìtajà yẹn o ọ̀dọ̀ ọlọ́run ni kò fi ọkàn sí mo ní ìgbà tó wá mọ̀ pé ọ̀sẹ̀ ò lè dáṣẹ́ sí kí ló wá dé tó ń kó látàárọ̀ tó ń lagún ẹ̀sìn dàrú mọ́ wọn lọ́wọ́ ẹni bá mà ní o tó bá mà pé oògùn wọn yọ̀yàn kúrò ní islam tó bá mà tí máa ń ṣe kò ní jẹ́ mùsùlùmí má ẹlẹ́ẹ̀kẹjọ mùdó àdàtò mùṣìríkì wọ́n mú àwọn ọ̀nà tó ká máa ran àwọn ẹlẹ́bọ lọ́wọ́ lérí mùsùlùmí ká máa ran ẹbọ lọ́wọ́ lérí islam lọ́nà wọn yẹtọ̀ wọ lọ́hùn minkum ẹni tí máa ran ẹ̀sìn mi lọ́wọ́ fa innahu minhum òun náà ti dára wọn. wọ́n dáwọ́ rìfáìfà ó sì pèrè ní mùsùlùmí wọ́n fẹ́ kọ́ chọ́ọ̀ṣì ìwọ náà fún wọn ní blọ́ọ̀kù mẹ́wàá eh, wọ́n ní wọ́n fẹ́ wọ́n ní ìdílẹ̀ ìwọ mùsùlùmí ọwọ́ àtàlẹ̀ fún àwọn tí ó fi kọ́ ilé awo àbí ṣọ́ọ̀ṣì ìwọ náà ti ràn wọ́n lọ́wọ́ gbogbo nǹkan ọmọ fi ràn wọ́n lọ́wọ́ tẹ́sí wọn ó fi máa ṣe kí ni tó fi máa gbèrú ọ̀gbọ̀dọ̀ ṣe tọ́wọ́ ti ṣe ó ti kúrò nínú ẹrù ọlọ́run ọba ọlọ́run ẹ̀hẹ́ ẹ̀rọ wa ti ń dáwó rìfáìfà àbọ̀ gbé àìsè lọ sọ́ọ̀sì má ti ń sèso jì alájà sí láìsè ó gbé lọ́bì ní òun náà fi ń kún wọn lápá ní kálíbà gbádùn ìsọjí wọn torí ẹni bí ẹni bá ń pa ìpè lórúkọ Jésù ẹ̀hẹ́ irú èèyàn bẹ́ẹ̀ òun náà ti dára wọn ẹlẹ́kẹ̀ẹ́sán òun náà tó bá dáadì sọ́kàn wípé ṣẹ̀rí àsìláàmù yìí sọ̀rọ̀ àyàn lérí tòun ṣẹ̀rí àsìláàmù yìí sọ̀rọ̀ àyàn lérí òun òun lè má mutí òun lè má mutí tóun òun lè má gbogbo tó wá wu òun lòun lè má ṣe kíní ilẹ̀ òun lè má ṣe ipe ṣẹ̀ríà Islam kìí sọ̀rọ̀ àyàn lédi òun Allah ni wa anna hadha sirati mustaqiman fattabi'uhu Allah ni ojú ọ̀nà Islam yìí ẹ máa tẹ̀lé o kẹ́nìkan ọmọ sàláì Islam kẹ́nìkan wá ní òun tóun òun ọ̀tẹ̀lé ojú ọ̀nà Islam òun lè mutí ọtí halal ní fóun ẹ̀hẹ́ tẹ́tẹ́ àwọn àgbààgbà súnfí náà máa ń sọ ilé yìí tí wọ́n ní ẹni bá ti wùsùlù ẹni bá ti wùsùlù gbogbo nǹkan tí wọ́n ń ṣe ní ẹ̀wọ̀ ó ti di kíni fóun ó ti dẹ̀ tọ́wọ́ òun yọmọ bòmí lọ́wọ́ àrí àbámu kádámù à kí ló dé tọ́wọ́ rí báyìí a ní sẹ́yìn wùsùlù ni kí ni yàtọ̀ láàrin obìnrin lóbìnrin àtòun hùwà náà làwọn méjèèjì kéèyàn gbà pé àní òun ti sin lọ́nà débi pé tàkàlì mùsàlẹ̀ ìyá ẹsẹ̀ báyìí níwẹ̀sì kọ̀sọ́nà yẹn fún wọn àwọn lè má kírun táwọn ọmọ jẹ́ muslim àwọn lè má gbàwẹ̀ mọ́ táwọn ọmọ jẹ́ muslim wọn ni wọ́n tọ̀ wọ́n kẹfẹ́ rí ni ọlọ́run ọba ni wà ábùdó bákà àtàyà tí ẹ̀kọ́ yẹkí ọlọ́run ẹ̀sìn ní ìwọ́ bẹ̀ sílẹ̀ ó ní ẹ̀sìn ọ̀sọ̀rọ̀ yẹn lérí ẹ̀ mọ́ adégbé yàrá ọ̀sẹ̀ muslim kọ́dà bí bá ń ṣe lẹ́kọ̀ọ̀kan ẹ̀gbọ́n jẹ́ mọ́ àmọ́ gbà pé ó wá wò òun lè má ṣe kí ni òun lè má ṣe ẹlẹ́kẹ̀ẹ́wàá èèyàn máa yá tàbí parí ẹ̀ alẹ́ ìrọ́dù àdínìlá kéèyàn máa jẹ́ mùsùlùmí pẹ̀lú orúkọ kọ́ máa pé mùsùlùmí lòun láyà tá àlámù òun ò ní kọ́ nípa islam kí lọ́kàn pẹ̀lú ṣíríkù àti tawhid kí lọ́kàn pẹ̀lú bídí àti sunna òun ò rẹ́ láti kọ́ nǹkan kan òun sì rẹ́ láti sì kankan àmọ́ òun máa jẹ́ mùsùlùmí wọ́n ní irọ́ nípa wọ́n bá pẹ̀lẹ́ mùsùlùmí kẹsẹ̀ mùsùlùmí wọ́n mọ́ni azlamu ma dúkìrà bí ayé rabbi gbogbo àwọn tàbá sàlàyé ọ̀rọ̀ wa fún wọ́n ka ọ̀rọ̀ ẹ̀sìn fún tún máa àrọ́dọ̀ àníhà ọwá lówó ṣe inna minal mujrimina muntaqimun ọlọ́run lágbèsàn lára àwọn ọ̀daràn yẹn tó bá dijá kìyà ọ̀daràn ní nígbà pẹ̀lẹ́ mùsùlùmí sọ́tò sájídá ayà 29 ẹ̀yọ́mọ̀ ayá mi nínú ẹ̀sìn wa tọ́ alẹ́gbẹ̀yẹ́ kẹfẹ́ rí mọ̀nàkà ẹ̀ tí mọ́jẹ̀ fún bá ti pé lára rẹ̀ wọ́n ní àgbọ̀dọ̀ wá pé nìkan kan kẹfẹ́ rí o àfi ká rí àwọn mọ́jẹ̀mú ti ń bọ̀ yìí ọ̀sẹ̀ sí i torí ànábì sàṣálà ń sọ pé ayú mamori kọ́ọ̀lẹ̀ lè àkí èyíkéyìí ọmọ èèyàn tó bá lè sọ fọ́mọ ya rẹ̀ pé kẹfẹ́ rí ni ọ́ tó ní yá káfẹ́ wọ́n kẹfẹ́ rí tọkọ̀dì bá àdéhà àhàdóhùnmáà ànábì ní ẹnìkan ti di kèfèrí láàrin àwọn méjèèjì nǹkan ànàkà máa kọ́ tó wá dé gbọ́ntàn bá kó sínú kèfèrí lóòótọ́ yóò máa jẹ́ kèfèrí wọ̀nyí láàárọ̀ jà àti àlẹ́ tí ọba wá kó sínú kèfèrí òun tó pèyàn kèfèrí ní òdì gíní ní òdì kèfèrí ló sì jẹ́ pé aláti sọ́ra gan mọ́jẹ̀ mú dábí pèyàn ní kèfèrí alákọ̀ọ́kọ́ sí òmùtò hadal kawul awul fayil anahu kuf kákọ́kọ́ mọ àwọn mistake ẹlẹ́ni tí ń sọ pé ẹni tí ó bá fi spoon jẹun ó ti di kèfèrí mistake tó ṣe nìyẹn kò mọ àwọn nǹkan tí máa mú yàn ṣe kí ni tí máa mú yàn pè yàn ní kèfèrí ẹnìkan ò sì ní sọ bẹ́ẹ̀ náà àwọn afá o ọlọ́run àtàdábì nìkan àwọn ni wọ́n sọ adépé ẹ̀rí làáfi pè yàn kèfèrí ẹlẹ́ẹ̀kejì aláyẹkúnna sahibuhu jahila kọ́mọ̀jì aláìmọ̀kan aláìmọ̀kan tí ó mọ̀ kọmọ pé kíní yẹn máa ń sọ yẹn di kèfèrí àníkpé kèfèrí àtàtù kọmọ lójá àlè títí tá a fi sàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fún ẹlẹ́ẹ̀kẹta alla yakuna sahibuhu muta'awwilan muta'awwila kọmọjẹ ní tí ìtumọ̀ dàrú ma lọ́wọ́ oye ibẹ̀ ń sọ tí gbọ́ yé wọ́n ilé ìlẹ̀ wọ̀sílà ló ń gbọ́ yé tẹ ẹjọ́ kó ti tó fi yé ni o ẹ̀rìkú náà máa yàwá ọ̀nà máa ti sì wá ìmúlọ́dà wá ìyá rẹ̀ ni àwọn tẹ́lẹ̀ sọ́ọ́ ìṣẹ́ kíni kò sí yẹ ẹ̀kú lọ́dọ̀ rẹ̀ nígbà ìgbẹ̀fẹ̀ ẹ̀kú lọ́dọ̀ rẹ̀ títí táàbù tó lọ́lẹ̀ bá tó fi wáyé ẹlẹ́ẹ̀kẹrin aláyẹkú náà náà sì àkọ́mọ́jẹ́ ní gbàgbé ní bá gbàgbé ọ̀sẹ̀ ìgbà sílámù ni làbá ń sẹ́mẹ́ntì làbá ni ọlọ́wọ́n jọ dá fún wa lónìí àmì jésù lọ́wọ́n ni àwọn ọ̀hún ọgbàgbé àbí ọgbàgbé ọgbàgbé ni ọgbàgbé ni àní dájọ́ fún pé ta ló sọ pé àmì jésù lẹ́kan yẹ wọ́n ti dé kèfèrí ìrọ̀ ọgbàgbé ni ọgbàgbé ni ẹnìkan tí wọ́n ní rẹ̀ dùn tí ń wá ràǹkómi rẹ̀ nígbà orí ràǹkómi kí lọ́sọ ó ní anta abdi wàhánà rọ̀ bùkà ó ní wọ́n ọlọ́run lẹ́rù mi èmi ni ọlọ́run ọba rẹ̀ ó yí ìṣẹ́ra wọ́n sì wá ta ló lógbó pé farabalẹ̀ farabalẹ̀ tó wí torí pé ó ṣe kí ni oye ọgbàgbé àbíkápọ̀ ṣe mistake oye ẹni tó mistake à ní ṣe kí ni oye à ní dájọ́ kẹfẹ́rí fún oye aláyẹkùnà múkàrà ha ẹni tí wọ́n jẹ nípa tí wọ́n jẹ yẹn ń pa wọ́n jẹ ń pa báyìí wọ́n fa níwájú wọ́n fa wa wọ́n pè bàbá aláwọ̀ ó sin dé gògùn orí ìbàdí ó fi kíní yàrá wọ́n jùlẹ̀ padà ní wọ́n ní tẹ́sẹ̀ yóò dá ohun nígbàgbọ́ ń bẹ́ o wọ́n ní kèése kèfèrí tọ́rọ kan rẹ̀ ò sí kíní ọkàn rẹ̀ ò sí tí wọ́n ní kò sí yẹn àmọ́ wọn tó farabalẹ̀ tó gbà tó dáṣẹ́jú tó pọ̀ fòkó tó la ìwọ́n máa tó ń ṣe o ẹ̀yìn ló ní kí sálà dáàdì ló dúró lé mi lọ́rùn rọ kèfèrí ni wọ́n ẹ̀yìn màá yá mi nílẹ̀ sí wa kèwáṣe mẹ́wàá yìí ni máa ń sọ̀yàn di kèfèrí ká wusẹ́ náà àsọ́nsì ẹni bá wusẹ́ tó sì gbà pé olóòótọ́ làáfà tí ń wusẹ́ ẹbí bàbá aláwo ànábì ní kèfèrí ní àbí ẹni tí ń wusẹ́ kí lòun dà alimul ghaibi wa shahada ọlọ́run ọba lóhun nìkan lòun máa kọ̀kọ̀ àti gbagba fata àádá amma yushrikun ọlọ́run ni ẹ má bàa mi kẹgbẹ́ mẹ́ o kẹ má de lóṣà àmọ́ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá tó kù àwọn àlùfáà wọ́n ní kò kí yọ̀yàn kú nínú Islam wọ́n wá ìtàlàfà ti sọ̀la nínú òrùn nìkan ni wọ́n ti ṣe dìbẹ́tì tó lágbára ìpè ìjẹ́rùn ẹjọba kírun ìjẹ́ kèfèrí ìtọ́kùn nínú àwọn afá àwọn ní kèfèrí wọ́n ní al-ahdu baynana wa baynahu as-salah ànábì ní tí ń bẹ àwọn afá kejì àwọn ní ọlọ́run nínú Allah la yaghfiru an yushraka bihi ọlọ́run ọba Allah ó ní òun ní ṣàforíjì fẹ́ni tí ọba ṣẹbọ wa yaghfiru ma duna dhalika liman yasha èyí tó bá yàtọ̀ ṣẹbọ òun ní ṣàforíjì fún wọn ilé ṣàforíjì lérí ìbòrìṣà kí ló yàtọ̀ wọ́n ní ìrún náà yàtọ̀ àwọn afáàtọ̀ wọ́n ní àníìrún náà ló jẹ́ àmọ̀ gbọ́lọ́ngbọ́lọ́ tọ́ ìyẹn tó ní òun gbọ́lọ́ngbọ́ àníkọ́wọ́ á ń ferí kalẹ̀ bọ́lọ́ ọlọ́wọ́ wa aláwọ̀mọ́sí wa ní aláìkírun o tó ẹni wọ̀n bá ti mọ́ sọ yìí ọlọ́jọ́ sáfàdé pépè tí mo wí ọlọ́jọ́ sáfàdé bá wa ta gbọ́ gbogbo àwọn tó nípa nínú ètò yìí pátá ọlọ́mọ́sí àbá gba lẹ́sìn fún wọn mo kí bàbá wa kábíyèsí wọn ká tàárọ̀ èmi ò bá kábíyèsí jòkó láti bẹ̀rẹ̀ wà sí báyìí káwá jọ parí ẹ̀ pé àwọn kábíyèsí bẹ̀rẹ̀ àfi parí ẹ̀ ẹ̀ rí ìpá àwọ̀ òlú kan o wọ́n wá bá wa jòkó àwọn àjọ bẹ̀rẹ̀ àjọ parí ẹ̀ torí bàtà àdọ́dọ̀ wọn lẹ́ẹ̀kan tí wọ́n sọ fún wa ní pé ah, ah, eh, àwọn bọ̀ wọ́n sì wá lóòótọ́ wọn tàn wá síwájú nígbà àwọn ọ̀lẹ́bọ lẹ́rù torí wọn náà mọ tọ́pìkì tá a fẹ́ sọ wọ́n sì mọ̀ pé àwọn bá sọ̀rọ̀ pẹ̀lú ìyọ̀dá tọ́lọ́wọ́n bá ní fi igbá kan bọ igbá kan nú ló sì jẹ́ pé a tọrọ àdúrà fún wọn púpọ̀ kọlọmọsà bá dà yín lágbàjù báyìí lọ kọlọmọ aláàkọ́ bá fi yín lọ́kàn balẹ̀ jù báyìí lọ kọlọmọsà lókun yín má ní ìbádà yín jù báyìí lọ kọ́lọ̀ bá ṣàlékún oore rẹ̀ fún yín ìlú náà kọ́lọ̀ mọ́jọ́ túnmọ̀ yín lọ́wọ́ àti gbogbo agbègbè náà àṣàdúrà fún ìlú ẹni kọ̀ọ̀kan wá náà kọ́lọ̀ mọ́sá wọ pẹ̀lú wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayka wa salamu alaykum wa rahmatullahi wa barakatuh